wọn ò jagun rárá tọ́ kò sí ti ń jogun wọn ò ja ogun hmm. kankan ẹ gbogbo àwọn ìtàn tá a ti ń sọ látọ̀ ti Sókótó ni wọ́n jagun ni ti Bọ̀rọ̀mọ́ wọ́n jagun ti Núpé ogun ni wọ́n jà pé wọn ò ja ogun kankan nìlọrin ète ète ni wọ́n lò wọ́n lu ète hmm. kí ni ọba Àfọ̀njá nígbà tí Àfọ̀njá tó ti ní problem pẹ̀lú ọba Aólẹ̀ Aláàfin Aólẹ̀ tó ti ní problem pẹ̀lú ẹ̀ fúnra Àfọ̀njá ló pe wàhálà wọlé o òun ló pe wọ́n wọlé ó sì pé wọlé òun sì mú gẹ́gẹ́ bíi pé ẹni tí ó mọ bá ṣàfà tí ó bá bá wọn bí adáhùn ṣe tí ó bá òun sóògùn òun tó gbà fún nìyẹn o tó mú wọlé ó sì mọ̀ pé òun náà láwọn jagunjagun bó ṣe di pé ní ó gba ó gba wàhálà wọlé nìyẹn o ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ ṣe rí ní ilẹ̀ haúsá ta ni Usman Danfodiyo ta ló wà ní ọmọ rẹ̀ ló mọ̀ padà jọba àwọn ọmọ ọmọ rẹ̀ àdọ́mọdọ́mọ rẹ̀ ni bákan náà ló ṣe ṣẹlẹ̀ ní ìlú àwọn anupe Malam Dendo tó tó wọlé wá àwọn ọmọ rẹ̀ ló àtàwọn ọmọ ọmọ rẹ̀ ló padà jọba bẹ́ẹ̀ náà ni hmm. tìlọrin náà Alimi tí tí wọ́n gbà wọlé Alimi kọ́ ló pa Àfọ̀njá ọmọ Alimi tí wọ́n ń pè ní Abdulsalam òun ló fa Àfọ̀njá wọ́n pa wọ́n sì bẹ́ orí ẹ̀ ni nígbà hmm. táfànjá gba álímì wọlé láti kú ọ lójú wọ ló sì wọ ìlọrin bẹ́ẹ̀ sì ni baálẹ̀ ni wọ́n máa ń jẹ nílọrin nínú àwọn ará tó ti kọ́kọ́ jẹ baálẹ̀ ládèrin ó jẹ baálẹ̀ adugbin ó jẹ baálẹ̀ paṣí tó jẹ bàbá àfọ̀njá òun náà jẹ baálẹ̀ títí tẹ ìdérí àfọ̀njá kó tó rí bá àfọ̀njá jẹ ààrẹ ọ̀nà kakanfò yorùbá náà lásìkò aláàfin Abíọ́dún ńgbà tí Awólẹ̀ sì ti jọba aláàfin tó ti ní problem pẹ̀lú Àfọ̀njá látara pé wọ́n rán Àfọ̀njá lọ sí Ìwérelé pé kó lọ jagun kó lọ jẹ̀lú yẹn run Àfọ̀njá sọ pé ní òun ò ní lọ torí pé ní aláàfin Abíọ́dún ti gégùn wípé gbogbo ẹni tó bá kógun jà lù ìyá òun báyìí báyìí báyìí báyìí ni yóò ṣe rí ṣẹlẹ̀ sí so nídìí eléyìí àfọ̀njá lòun ò ní lọ wàhálà sá bẹ̀rẹ̀ láàrin wọn ká má fọ̀rọ̀ gùn ibẹ̀ ni àwọn àfọ̀njá ti lu àwọn jagunjagun fúlàní oníkan ràn wọ́n lọ́wọ́ wọ́n lọ jagun gbàtọ́ sì ti jagun tó ń padà bọ̀ tó lọ sílé ọ tó lọ sọ́dọ̀ ọba tó nítọ̀ apòmù ló tiẹ̀ lọ wọ́n ti lọ jà láti ìlú apòmù tó ti la ètò tó ti ja ogun yẹn tó ti ń bọ̀ tí aláàfin àwòlẹ̀ ràn lọ ó sẹ́ẹ̀tì trap fún oníbẹ̀ náà lé òun náà sì ti mọ̀ ló bá gba ọ̀dọ̀ ọba lọ ipe tọ̀ hmm. bóyá ó pàrọ̀ kúkú pé kó parẹ́ aláàfin àwòlẹ̀ sábà para ó padà parẹ́ ni pẹ̀kú tó para rẹ̀ òun náà gé ó gégùn ó ṣépè ó ṣépè gidi gan fún àwọn Ọ̀yọ́ ni o Ọ̀yọ́ ló ṣépè lé o kò ṣépè lẹ́kìtì o kò ṣépè lẹ́kìtì o Ọ̀yọ́ náà nígbà yẹn tọ̀ but at ibẹ̀ ni. Àfọ̀njá ti wá padà sí Ìlọrin ló ti wá disbandi àwọn àmì rẹ̀ ó ti fọkàn tán àwọn adaran tọ ìgbà tó sì fọtọ fún àwọn adaran Sọlágbẹrú tó jẹ́ pé ní òun náà yóò àáfàá ni àáfàá oh, Sọlágbẹrú òun náà súnmọ́ Àfọ̀njá dáadáa ó sì súnmọ́ àwọn Fúlàní ṣùgbọ́n nígbà tí ìjà wa bẹ́ẹ̀lẹ̀ lóru nígbà tí àròtán tí Àfọ̀njá gan náà ti ń fura pé èè. Eh, táwọn yẹn ti ń ta lólobó pé àwọn ọ̀ràn tó lọ gbà wọlé yìí wọ́n mọ̀ ti ń wọ̀lú wa wọ́n ti ń wọ̀lú wa wọ́n padà gba kinní mọ́ wọn lọ́wọ́ kò pẹ́ rẹ̀ ní alimi ikú nígbà tá alimi ikú ọmọ rẹ̀ tó ń pè ní Abdulsalam ní òru wọ́n ṣe lọ dáná sunlé Àfọ̀njá nìyẹn jíjáde tí Àfọ̀njá ó máa jáde arò ló ń wọ gbogbo bọ́dì rẹ̀ wọ́n ṣe pa Àfọ̀njá nù orí ìdúró ló kú sí tó fara rọ ìgànná wọ́n sì pa àfọ̀njá náà wọ́n pa wọ́n tó àwọn kó kú ní àbí ètí kú ni àwọn ọ̀fà ni wọ́n ń ta lọ́wọ́ gbogbo bọ́dì ẹ̀ wọ́n tarí àwọn orí gbogbo lulẹ̀ wọ́n bẹ́ orí ẹ̀ ni kìí sogun wọ́n jà wọn ò jagun rárá tọ́ bọ́n ṣe pa àfọ̀njá tán the next thing tó wọn kọ́ sí ni pé ní wọ́n tètè gba gbọ́ndú lọ ni wọ́n lọ kọ lẹ́tà sí ọba gbọ́ndú bàtọ́ kọ lẹ́tà sọ́ba gbọ́ndú ọba gbọ́ndú nígbà tó fẹ́ àdírẹ́sì àwọn ọmọ abdulsalam tó pàfọ̀njá ó àdírẹ́sì e as emir yorùbá ló pè ó ní emir yorùbá emir yorùbá emir yorùbá ló pè tó ló ti mọ̀ pé ní ìlú yorùbá ní ìlú ìlọrin bọ́n sì gbà lọ́rin yẹn o nígbà tó ń gbà lọ́rin tí ó ti kọ lẹ́tà ibẹ̀ làwọn náà ti ń supply gbogbo supply everything fún ẹ̀sìn everything so tí wàhálà bá fẹ́ bẹ́lẹ̀ kó lè máa ran ara wọn lọ́wọ́ kí ló ń ṣe yẹn wọ́n unite ara wọn ní ìlú tó bá ti gbà ẹ dákun àlejò tó ń wá láti ìta tó wá di pé ó wá gbà ló ń lu ó wá ń fèrè ìjọba. Hmm. ìyàtọ̀ tó wà ní títí lọ́rin òun náà lọ́dẹ̀ sì pàpà ń ìdìyàtọ̀ tó kàn wà ní títí lọ́rin sí títí àwọn ìlú yòókù òun ni pé ní láti lu haúsá sẹ́rí owó ipò mẹ́ta ló wà wọ́n ń pe ipò kan ní akimi wọ́n ń pe ipò kan ní àwọn áàkì ní àwọn balógun balógun ni wọ́n wọ́n ń po ipò kan ní dẹ́gẹ́tì àti mèhùngúá àwọn dẹ́gẹ́tì yẹn àwọn là ń pè ní bíi baálẹ̀ baálẹ̀ so gbogbo àwọn ipò mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ lè rí kan nínú àwọn ipò ìtọ́ pé wọ́n fún ìran mi tayọ fúlàní ní gbogbo ilẹ̀ haúsá. Hmm. nídìí eléyìí gbogbo àwọn tí wọ́n jọba gbogbo emirate gbogbo kingdom tó ń kọ́ńkà tó ń kọ́ńkà yàtọ̀ fún tìlọrin tán kọ́ńkà ó jẹ́ five hundred and forty seven emirates ni wọ́n ní five hundred and forty seven emirates tán hmm. kọ́ńkà tán gbà tó gbà ń fúlàní wà ní gbogbo ẹ̀ pátápátá wọn ò fún ìran míì ní ìran tó wá láti ta five hundred and forty seven emirates ló wà nínú wọn làwọn tó jẹ́ first class wà ń bẹ̀ o tó jẹ́ one seventy four nínú wọn làwọn tó jẹ́ one eh, tó jẹ́ second class wà o tó jẹ́ one thirty two nínú wọn làwọn tó jẹ́ tán kíláàsì wa àtàwọn pẹ̀ẹ́pẹ̀ẹ́ gbogbo ẹ̀ ṣàjẹ́ five hundred and forty-seven tá a bá fi ti lọ́rin kún ó jẹ́ five hundred and forty-eight Emirates Emirates tó wà nìyẹn táwọn adarun tó ń gba gbogbo tó ń gba àwọn náà wà ní gbogbo ẹ̀ tó ń tún ṣètò ìjọba làwọn fi ń sọ fún àwọn èèyàn wọn ipe ni ẹ má jẹ́ kí kájupájú sẹ́lẹ̀ ká máa sọ pé ní kò sí wàhálà kò sí pọ́lẹ̀ kò sí pọ́lẹ̀ kò sí pọ́lẹ̀ àwọn pípọ̀ wọn máa ń tán sí wọn máa ń gbalẹ̀ onílẹ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ ní TV àwọn TV ò gbà wọ́n bá wọn jagun ní àwọn TV kọ́ńkà wọn wọ́n ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn jukun àwọn jukun wọn ò wọn ò kọ́ńkà jukun wọn ò gbà fún wọn wọ́n ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ ìjọmọ̀ láwọn Benue wọn ò kọ́ńkà wọn àwọn pípù wọn ò gbà torí wọ́n ti mọ̀ wá wọn bẹ́ẹ̀ náà làwọn Kanuri àwọn Kanuri ni ó gbà ẹ dákun ṣé ńgbà tí Kanuri ó gbà nísìn tí ó gbà fún wọn ṣé Kanuri ó ṣe ìsìlámù wọn ṣé wọn máa ṣe sí wọn lọ ni ṣé tí wọn lọ bẹ̀ẹ̀ torí pé táwọn ń fẹ́ ni pé kán gba ìlú onílù nídìí eléyìí làwa fi ń sọ fún àwọn èèyàn wa pé ní ìdí táwa fi ń pariwo pé káwọn ó lọ pé ká máa lọ ẹ wo orun tó ṣẹlẹ̀ ní London federal level ẹ kóra yín sí gbogbo ipò pátápátá gbogbo ipò tó yẹ kí ẹ̀wọ̀n ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta wà irun tẹ́ ẹ ṣe fún àwọn ará àwọn haúsá lè wá ń ṣe fún wa ní federal level àwọn òyìnbó sì ti rí i pé ní ìgbẹ̀wù dání ni wọ́n ju wọ́n máa ń jupá jù sẹ́lẹ̀ ní fún àwọn àwọn òyìnbó torí power táwọn ń fọwọ́ tọ́wọ́n after power ní tó jọ wọ́n lógún nù irú ẹ̀ náà wọ́n á sí fún ní federal level nísìnyí tó yẹ pé ní ó easy fún ẹni tó wá láti Niger Republic kó rí sẹ́ni federal government nígbà tó bá sáà ti jẹ́ Fúlàní àbí wá láti Guinea àbí láti Burkina Faso tó bá sà ti jẹ́ Fúlàní ó easy fún wọn láti rí ṣe federal government àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀rí tó wà ní ṣe federal government ìmí ọmọ Mauritania mi ìmí ọmọ Sudan ìmí ọmọ Chad ni ìmí Gambia ló ti wá ìmí Senegal ló ti wá ìmí wá láti Mali ó rọrùn fún wọn torí pé kí ni wọ́n fi àyè gba ara wọn wọ́n sì ti consider ara wọn pé ní family àwọn ìpẹ́ nìkan kò ní ẹnìkan kò lè yẹ kò lè kò lè yẹ àwọn irú àwọn ọsẹ tó wá ṣe yẹn wọn á fẹ́ ṣe fáwa nísìn òun ni wọ́n sì ń ṣe fáwa náà lọ́wọ́lọ́wọ́ ẹ wọ́n sì ń pa àwọn ìyá wa ẹ wọ́n sì ń rape àwọn ọmọ wa ẹ wọ́n sì ń kidnap àwọn èèyàn wa tí èsì pé rọ́lá ń pa gbogbo ẹ̀yin tẹ́ bá ń lísìn sí ń tà ń sọ yìí ẹ rí i pé irú tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ náà lọ́dọ̀ àwọn haúsá náà nìyẹn tó ń kidnap ọ à ń kó ọmọ iléèwé tírí ọ̀nà tá à ń millions of naira tó ń kó wọn gbà lọ́wọ́ wọn. Hmm tó ń pa àwọn èèyàn tó ń fún àwọn èèyàn àwa hmm. bọ́ sí London federal level tó ti kan àwa táwa fi ń sọ pé ní ẹ ká sọ́ra wọ́n ń pa wá wọ́n ń kidnap wa wọn ò jẹ́ káwọn èèyàn ó dáko mọ́ ẹ wo lẹ Yorùbá nísìn àwọn èèyàn ó dáko mọ́ ẹ wo bọ́ ṣe ṣe wọn tó ṣe fún wọn ní Ìbàràpá ẹ wọn tó ṣe fún wọn ní Ìgàngán ǹjọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nílẹ̀ Haúsá ṣé Yorùbá kan lọ síbẹ̀ láti lọ disturb anybody Yorùbá fún òbí fún wàhálà tàbá wa ń sọ hmm. lónìí London federal government nísìn tàbá pọ̀ gẹ́ni chief of staff to the presidency adarani àá ah, ah, secretary to the government of the federation adarani àwọn náà ni wọ́n tó wà ní charge judiciary wa àwọn wà ń bẹ̀ hmm. eh, èyí tó wọ́n lójú ẹ lọ sí wádìí ẹni attorney general of the federation and minister of justice adana ló wà ń bẹ̀ ẹni chief justice of the federation adana ló wà ń bẹ̀ ètò ààbò gangan tó ẹgbẹ́ òun gangan ni ètò ààbò tó ẹgbẹ́ òun ló fà tẹ́ gbogbo tó ń sìn yẹn wọ́n mú un jẹ gbé ìwọ tó bá bá wọn fa wàhálà tó bá mú ọ tó bá lọ tó bá lọ fẹjọ́ wọn sùn ní police station pé kíní kankan wọn máa tún wọn wọn máa tún wọn lẹ ni kí ló fà àwọn náà wà ń charge security minister of defence adaran ló wà chief of army staff adaran ni director of sss adaran ni director of nia e, adaran ni ọ̀rọ̀ security lanka o minister of police affairs adaran ló wà head there inspector general of police adaran ló wà ń bẹ́ẹ̀ even tá a bá tún sọ̀rọ̀ nípa ti eh, ètò custom gan tàwọn tó wà ní ìcháàjì custom comptroller general custom Adarán ló wà ń bẹ̀ comptroller general immigration Adarán comptroller general of Nigerian correctional service Adarán ah even ní national assembly chairman senate committee navy Adarán ni chairman senate committee defence Adarán ni ẹ dákun torí tọ lọ́hùn ṣé ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìí àbí power kagba power ẹ wá gbà débi pé ní àwọn ọmọ tí wò wá ríṣẹ́ wá ń wò ríṣẹ́ mọ́ gbogbo resources yìí ọ̀dọ̀ wa wọ́n sì ti ń rí ṣé bá ṣe o wọ́n á ṣe máa wò náà nì ká sọ pé ní kò sí problem àá àbá ń sọ̀rọ̀ finance àwọn ló wà ń bẹ̀ tàbá ń sọ̀rọ̀ ń port authority àwọn ló wà ń bẹ̀ tàbá ń sọ̀rọ̀ ń pa minister of aviation àwọn ni tàbá ń sọ̀rọ̀ ń pa agriculture adara tàbá ń sọ̀rọ̀ ń pa communication adara tàbá ń sọ̀rọ̀ ń pa minister of power adara even federal capital territory gan ta ni tó so wá pọ̀ adara ló wà ń bẹ̀ minister of water resources adara ló wà ń bẹ̀ minister of humanitarian affairs adara ló wà ń bẹ̀ à ń sọ̀rọ̀ nípa pé níta bá ń sọ̀rọ̀ ń pa ẹ̀kọ́ education ní áfíríkà yorùbá nọ́mbà wà àwọn adaràn yìí náà ló tún wá mójútó education wa tẹ́ pé ní yorùbá ti ń produce graduate láti eighteen sixties ní yorùbá ti ń láwọn àwọn ọ̀mọ̀wé adaràn ló wà ń bẹ minister of education adaràn ni executive secretary national university commission adaràn executive secretary national board for technical education adaran àá ah, ah, executive secretary national commission for quality of education adaran ó ń túmọ̀ sí pé ní gbogbo yunifásitì wa tá a ní àtúntò ní federal ni o àtúntò ní state ni o àtúntò ní private ni o gbogbo ẹ̀ pátá adaran ló ń mójútó bẹ́ẹ̀ náà polytechnic bẹ́ẹ̀ náà college of education ṣé bá sì máa bá a lọ ni nda adaran tó bá fẹ́ lọ sí yunifásitì wọn yunifásitì pé ti nda nda for nigerian defence academy adaran ló ń lo lórí ìlú àwọn adaran ló wà tó bá sọ pé o tún fẹ́ wọ yunifásitì tàwọn ọlọ́pàá tá à ń pè ní Nigerian Police Academy ẹni tó hẹ́ẹ̀dì ẹ̀ adaran ìlú àwọn tí adaran ìlú tadaran kọ́ńkà ọ̀dọ̀ wọn ló wà Nigerian Security Printing and Minting owó wa minting and minting company ibi tó ti ń tẹ owó gangan tó ń tẹ owó adaran ní ń tẹ owó fún wa ẹ dákun tó lọ sí àgbákò kọ̀ọ̀lẹ́ lẹ́yìn DG Nigerian Maritime Authority Adara, ló wà mẹ EFCC Adara, NCC Adara, FAN Adara, NT Adara, NYSC Adara, kí ló dé Nigerian Shippers Council adarí ló wà ń bẹ àwa bọ́ sí international level gan wọ́n ti gba gbogbo ìyẹn mú náà ẹ̀ mọ́ wa lọ́wọ́ Deputy Secretary General United Nations adarí Amina Mohammed ló wà ń bẹ president gangan tó jẹ́ president gangan United Nations General Assembly Tijjani Muhammadu Bande adarí ló wà ń bẹ secretary general opec nísìn lẹ́nu tó wà ń o là ń pè ní muhammad barkindo adam mélòó la fẹ́ ka alimọ̀ kálọ̀ kálọ̀ kálọ̀ báyẹn ṣùgbọ́n nídìí eléyìí làwọn fi ń sọ yìí pé ní àníṣe ó tó gẹ́ ó tó gẹ́ a fẹ́ dá dúró torí pé kìnnìún gbàgbé ọ̀dọ̀ wa ni gbogbo kìnnìún tàn án rí ọ̀dọ̀ wa ni wọ́n ti ń rí so àwọn ìran fúlàní àṣírí wọn láti tọ́ fún yín yẹn gbogbo ipò làwọn máa ń wá gbogbo ipò ni wọ́n gbà wọn yín lọ́wọ́ ààrẹ náà wọ́n àṣọ yín dẹrú Hmm. a fẹ́ kú lóko ẹrú. Hmm. ẹ kú òun látẹ̀tẹ̀ kan bàbá wa ọláwálé ọmọ tọ̀ṣọ́ ọmọ àdìgún iṣẹ́ ńlá ni òun lè ṣe lónìí ẹ ẹyí èèyàn wa fọ́nrán tẹ̀lé yìí kékeré lẹ̀ tí gbọ́ a tún bọ̀ lórí fọ́nrán tó máa tẹ̀lé abala mẹ́ta òun ni fọ́nrán yìí nígbà tí kí ló tó máa tún tẹ̀lé eléyìí ẹ̀ tí ì gbọ́ nǹkan kan ṣe rí eléyìí tó tẹ̀lé yẹn ẹ̀ mọ ẹ̀ ojú lọ́nà bàbá wa ẹ bá wa kí àwọn èèyàn wa gbogbo tó ti ń gbọ́ wa látẹ̀tẹ̀ kan lórí fọ́nrán yìí ká wa sọ fọ́nrán ta tún máa ṣe tẹ̀lé ẹ ṣe tọ̀ nírẹ̀ yìí o. à ń fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin tí ọlọ́run ní kí kẹ́ gbọ́ fọ́nrán kìnínní àti kejì fídíò àkọ́kọ́ àti kejì ẹ dákun tẹ bá ti gbọ́ ẹ tún bá wa sọ fáwọn míì ẹ tẹ́ka àwọn náà gbọ́ eléyìí e ṣe ń tá gbọ́ tá sọ pé ní kákàrà dákẹ́ ẹ já ẹnu sọ fáwọn èèyàn wa kọ́mọ́ sásùn para o torí pé kí ni wọ́n fẹ́ gba ìlú wọ́n fẹ́ gba ilẹ̀ wa n tó wà níwájú wọn nìyẹn bọ́n ṣe ń gbàlú lọ káàkiri nìyẹn ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa o ò má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa rárá rárá àtọ́ ẹ jẹ́ ká sọ fún àwọn èèyàn wa nílé lóko ẹni tí ò bá rí fídíò wò ọ́díò wà tó máa wà bíi mẹ́mórì ká tẹ́lẹ̀ tí ẹ̀ lè kọ́ra bó ṣe ordinary fún àwọn fóònù kéèké tó ń ta nìkan bíi four thousand five thousand yẹn ẹ lè tì í gan kẹ́ máa gbọ́ ó wà ní part one and part two rẹ̀ tá a ti ṣe tọ́lọ̀ ń fún wa ṣe a sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run so lẹ́yìn eléyìí ìmí tó ń bọ̀ ìyẹn wà ó dúró lórí pé kí ni ń tá a rò ká lílọ lókàn kí ni tó fà á tá fi sọ pé ní a fẹ́ ní orílẹ̀-èdè títí wa kí ni tá a rò kí ni tá a rò débẹ̀ ta ló ní resources níbo wọ́n ti ń rí resources àwọn ètò ọrọ̀ ajé gan tó ń lò tó ń fi ń ṣe ìlú tá à ń pè ní nàìjíríà ọ̀dọ̀ ta ni wọ́n ti ń rí kí ló dé táwọn ọmọ wọn ò fi ríṣẹ́ kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ fi ń ṣiṣẹ́ aṣẹ́wó kí ló dé tí gbogbo òlú òfin tí òfin lójú tù kí ló tí yíyà fi ń jẹ àwọn èèyàn kí ló fà kí ni ìdí gbogbo ẹ̀ wà ń kí láǹfààní tá máa rí tá bá dá dúró ètò rẹ̀ gbogbo ẹ̀ wà ń ǹjẹ́ tá a bá dá dúró sọ́kàn wọn ó balẹ̀ sáwọn ọmọ wọn ó ríṣẹ́ gbogbo ìlà láti yẹn nàná ó wà níbi fídíò tuntun tó ń bọ̀ fídíò tó tún mọ́ wá tẹ̀lé ìyẹn wà fún question and answer thirty question and answer ìyẹn ni fídíò kẹ̀kẹ́rin àwọn ìdáhùn àtàwọn ìbéèrè ìdáhùn àtàwọn ìbéèrè ìdáhùn àtàwọn ìbéèrè táwọn èèyàn máa ń béèrè tí ò yí àwọn èèyàn wa gbogbo ẹ̀ la máa yànnàná ọlọ́run gbà fún wa àti dúpẹ́ lọ́wọ́ yín. ẹ ṣé mo dúpẹ́ à ń bọ̀ àìdé ẹ mọ̀rìnwó lẹ́rí ẹ̀ tí rèégún nínú apá kìíní àti apá kejì bí <laughs> wọ́n ṣe dojú àwọn haúsá bolẹ̀ òun lẹ gbọ́ yìí àti apá kan ní ìlọrin ẹ ṣe gbogbo ẹ̀yìn yẹn wa ẹ à ń lọ lónìí a tún padà bọ̀ nínú àwọn fọ́nrán tó tún kù pátápátá gbogbo ẹ̀ pátápátá la máa yànnàná fún wa pátápátá àti wípé àǹfààní wo gan-an ló máa ṣe fún wa tá a bá dọ́mú ìyá wa gbé kàkà kíkì nù kẹ́kọ̀ọ́ kẹ́sàpá kọ̀ọ̀kùn oníkálukú ayé àṣọ ẹ ọdẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ ṣé bàbá wa ọmọ àdìgún ojú òní kàtúrí o ẹ bá pín fún mi kàkàkì ọgbọ́n ìdàpọ̀ fún ẹlòmíì fọmọdé fàgbàlagbà fún onílé ẹ o bẹ́ẹ̀ bá ti gbọ́ báyìí ẹ tún lọ fẹ́ lòmíì ẹ ṣé mo dúpẹ́ ó dìgbà kan náà ẹ kójú lọ́nà fún fọmọdé. ẹ o mo kí oyún inú mo kọ àti ẹbí mo kọkùnrin mo kóbìnrin mo kọmọdé mo kí àgbàlagbà onílé àti àlejò arúgbó àti omidan tẹ́ ẹ jẹ́ gbogbo ọmọ kóòtù ojíire káàkiri gbogbo àgbà ńlá ayé pátá porogodo gbogbo yín mo kí láì lólódì ẹnikẹ́ni. ó kọ́ tèmi òdú yìí ṣàìmọ̀ olóko ajílé téńté <laughs> ọmọ wọn nílùú àfọ̀njá rèé hmm. èmi pẹ̀lú olùkù mi tá a mú ọ̀rọ̀ àlàyé yìí tá a mú wá orúkọ tiwọn a máa jẹ́ ògúnjìmí ọmọ yábì yìí àwọn náà ó máa introduce ara wọn sí wa ṣùgbọ́n ní pàtàkì jùlọ ṣe é rí fọ́nrán yìí ìkan ti wà ìpele kejì bẹ́ẹ̀ bá ti ń gbọ́ ẹ tún wá jẹ́ kó dọ́wọ́ ẹlòmíì ẹ má jẹ́ kó dúró sílé yín nìkan ilé yín ò ní gbóná fún ẹkún ọ̀dẹ̀dẹ̀ yín ò ní tutù fún ọ̀fọ̀ ẹ ò ní wá sìnkú ọmọ lójijì àṣẹ lọ́wọ́ olódùmarè àṣẹ mo pa nítorí pé àṣẹ lọ́ba ń pa wọ́n pe olùkú mi wọ́n dárúkọ wọn ká tó wá kán sínú agbami àkójọpọ̀ yìí kí la fẹ́ sọ ṣé Yorùbá ṣé ìran yorùbá dá ṣé ìran yorùbá gbó la wà ńbo la ti ń bọ̀ ńbo la bá a dé tá à ń sọ pé yorùbá nation ọ̀nà àti lọ síwájú òun lè rí gàdàgbàgàdàgbà yóò the way forward for yorùbá race ǹjẹ́ à ń bá ìbò jà rárá ǹjẹ́ à ń bá haúsá jà rárá ǹjẹ́ à ń bá fúlàní jà rárá ǹjẹ́ à ń bá ẹnikẹ́ni jà rárá ohun tí àwa jẹ́ òun ni ká wá fi hàn fún gbogbo àgbáńlá ayé bàbá mi ògúnjìmí ọmọ yábíyì ẹ mọ̀ lẹ́ńbẹ́ o. mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa ẹ kú àtótónu gbogbo nǹkan ló ní àsìkò tásìkò bá ti tó ọlọ́run gan fúnra ara rẹ̀ òun náà ni mo wá sọ̀pọ́ọ̀tì gbogbo ohun tá a bá ń ṣe yorùbá ti wà nínú oko ẹrú kìí sọ̀rọ̀ ọgọ́rùn-ún ọdún tí Yorùbá ti ń jìyà ìran wo ni Yorùbá Yorùbá jẹ́ ìran kan tí Ọlọ́run dá lọ́lá tó sì ní àwọn tí wọ́n ní ìmọ̀ púpọ̀ tán ní làákàyè ṣùgbọ́n nígbà tí àwọn òyìnbó ti dé tán ti kó wa lẹ́rú tán ti fi ìyà jẹ àwọn babalábàbá wa. Baba oko ẹrú àkọ́kọ́ nìyẹn oko ẹrú kejì tá tún wá wà oko ẹrú àwọn amúnisìn débi pé ní ọmọ Yorùbá wa àti jẹ àti mu ó wá di wàhálà èdè wa gan ní sísọ ó ti ń parẹ́ lọ àwọn òyìnbó wa kó wa sí abẹ́ àkàtà àwọn amúnisìn míì tá à ń pè ní adaran àwọn náà ni wọ́n wá ń ṣe ètò nípa ìgbésí ayé Yorùbá àwọn adaran mélòó ni wọ́n wò tó nǹkan ṣùgbọ́n torí ń tá jẹ táàmù ni ò jẹ́ kí àwọn kan ó gbọ́n tó wá kó àwọn ìran wọn ìran Yorùbá tó wá kó wọn sí abẹ́ àwọn adaran nídìí eléyìí làwa fi ń wò pé ní eléyìí sọ̀rọ̀ ọjà àbá ìran kankan jà àbá Haúsá jà àbá Fúlàní jà àbáyíbòjà àbẹ́nìbọ̀wọ̀ jà tiwa ni pé ní àwa fẹ́ tún ìgbésí ayé ìran tiwa ṣe a fẹ́ sí ojú àwọn èèyàn wa kán mọ̀ pé ní inú òkùnkùn làwọn wà nínú nínú ìṣẹ́ nínú ìyà ni ọmọ Yorùbá wà ìdí nìyí tá a fi sọ pé ní ọ̀rọ̀ Yorùbá nation tá à ń sọ yìí kìí sọ̀rọ̀ pa pé a fẹ́ fi fa wàhálà rárá kìí sọ̀rọ̀ wàhálà rárá a fi fa wàhálà a fẹ́ dá dúró ni a sì fẹ́ ṣe ní ní tùbínùbí láì bá ẹnìkankan jà kí ni ọ̀nà àbáyọ fún ọmọ Yorùbá gbogbo ẹ̀ la fẹ́ yànnàná lónìí níbo la ti ń bọ̀ níbo la dé dúró níbo la ń lọ gbogbo ẹ̀ la máa yànnàná rẹ̀ lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan lẹ́ẹ̀kan náà orúkọ mi òpé méjì Ògúnjìmí ọmọ Ọ̀yábíyì lèmi ń jẹ́ ọmọ Ọ̀yọ́ Ọ̀yọ́ Àtìbà ni wá àfidá wàhálà lẹ̀ a tún ìgbésí ayé ìran tiwa sí ni ó kù sọ́wọ́ ẹ̀yà yòókù táwọn bá fẹ́ máa bá bẹ́ẹ̀ lọ kó máa bá a lọ títí wá wọ́n tó gẹ́ iléyá ẹ ṣeun. ṣé mo dúpẹ́ gbogbo ẹnikẹ́ni tí ó bá gbọ́ àwọn àlàyé ọ̀rọ̀ tí bàbá wa Ọ̀yábíyì sọ yìí ẹ jẹ́ kán mọ̀ nílé ẹ jẹ́ kán mọ̀ lóde ẹ jẹ́ kán mọ̀ níbi gbogbo wípé àwa ò jìyà mọ́ ilé tó lọ ní orúkọ gbogbo àwọn èèyàn wa pátákó rogodo káàkiri gbogbo àgbáńlá ayé Mm, Yorùbá nation àkó ọwọ́ wa papọ̀ ẹgbẹ́ pọ̀ lóríṣiríṣi àwọn tẹ́ rí wọ́n ju báyìí lọ o ṣùgbọ́n àkànní ká fi dé ẹ̀hàn yìí bẹ̀ ni ẹ jẹ́ ká kọjá lọ sí ìpele tó kàn báyìí bàbá wa ní ìpele tí ẹ̀ ń wò lójú ìwòran yìí fọ́wọ́ọ̀dì ni ó yá ẹ jẹ́ kí ayé abẹ́yàlẹ̀ òbẹ́yàrẹ́ ẹ jẹ́ àkànlù mi kábẹ̀sì wẹ̀wẹ̀ yìí lọ ẹ̀yin èèyàn ẹ fi nǹkan da ọtí ẹlẹ́rìí dòdò kẹ́ ẹ máa fi gbádùn táwọn wí tọ́ iṣẹ́ náà ti bẹ̀rẹ̀ báyìí àwọn èèyàn wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa afẹ́kẹ́ tẹ́tí dáadáa sí ọ̀rọ̀ tó fẹ́ jáde lónìí ó máa ṣe wá láǹfààní ó sì máa ṣí ojú wa kedere sí n tó ṣókùnkùn sí ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú Yorùbá fẹ́ dá dúró a fẹ́ ní òmìnira tiwa a fẹ́ ṣèjọba tiwantiwa. Tiwa a fẹ́ ṣerú ẹ̀yà kankan mọ́ a báràn kankan jà eléyìí sọ̀rọ̀ ọjà eléyìí sọ̀rọ̀ ìtàjẹ̀sílẹ̀ eléyìí sọ̀rọ̀ pé à ń fẹ́ fa wàhálà rárá a fa wàhálà pẹ̀lú ìran kankan tiwa ni pé ó tó gẹ́ ká tún ìgbésí ayé èèyàn wá sí. ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí ìran kan sọ pé òun fẹ́ dá dúró mo sọ lẹ́ẹ̀kan mo níbo la ti ń bọ̀ níbo la dé dúró níbo la ń lọ Yorùbá dá wà lọ́tọ̀ ìtorí pé Ọlọ́run ọba tó dá gbogbo wa kò dá wa papọ̀ ó dá ìran kọ̀ọ̀kan sí ààyè títí ẹ̀ ẹ̀sìn méjèèjì àti ẹ̀sìn Islam àti ẹ̀sìn kìrìsìtẹ́nì ibùdó má ẹ̀sìn àbáláyé kò séyìí tó tako pé ní ká má dá dúró pé a fẹ́ ṣèjọba ara wa ń tiwa pé kí Yorùbá máa ṣèjọba ara ẹ̀ torí pé kí ni a fẹ́ padà sí bọ́lọ̀ ṣe kọ́ bọ́lọ̀ ṣe dá wa nípìnlẹ̀ṣẹ̀ wa tẹ́lẹ̀. yorùbá dá wà ní ìran yorùbá ọ̀tọ̀ ìran ìgbò ọ̀tọ̀ ìran haúsá ọ̀tọ̀ ìran fúlàní ọ̀tọ̀ ìran tápà ọ̀tọ̀ ìran urhobo ọ̀tọ̀ bọ́lọ̀ ń ṣe dá ìran lóríṣiríṣi nìyẹn ṣùgbọ́n gbà tí àwọn òyìnbó amúnisìn tó ti kó àwọn èèyàn wa lẹ́rú tabawo onísìn ó máa jẹ́ nǹkan ìyàlẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀ láti gbọ́ wípé ní àwọn yorùbá tó wà ní Brazil wọ́n ju yorùbá tó wà nílẹ̀ yorùbá lọ over eighty million yorùbá ló wà ní brazil wọ́n pọ̀ ju àwọn tó wà lé iṣẹ́ tí ọṣẹ́ tí àwọn adarán ṣe fún wa nìyẹn tó ń kó àwọn èèyàn wa lẹ́rú nídìí eléyìí ẹ wá mú ìran yorùbá ẹ lọ pàápọ̀ mọ́ ìran tí èsì ìran titi wọn ó wá di pé ní àwa wa wáyé àwa wà lójú kan láti ìgbà tí àwọn òyìnbó ti ń kó wa lẹ́rú yìí náà lọ mi ò sí lọ síwájú lọ títí mọ́ ǹjẹ́ ó wà nínú òfin pé ká dá dúró àbí ò sí nínú òfin bẹ́ẹ̀ ni ó wà nínú òfin àgbáyé ẹni tó bá wo kíní afọ́nrán yìí tá a pè ní tá a kọ fọ́wọ́dù sí afọ́nrán yìí ń ṣe àlàyé pé ní n ta fẹ́ ṣe yìí n tó tẹ̀lé òfin ni self determination pé à kí Yorùbá fẹ́ jà fún òmìnira ara wọn pé àwọn fẹ́ dá dúró ń tó tẹ̀lé òfin ni ní 1945 ní ìgbìmọ̀ àgbáyé tá à pè ní United Nations àwọn ni wọ́n sọ wípé ní ó lẹ́tọ̀ọ́ fún àwọn ẹ̀yà tó yẹ pé ní èdè kan náà ni wọ́n ń sọ kọ́sàn àṣà wọn àṣà kan náà ni èdè kan náà ni ẹ̀yà kan náà ni wọ́n ní ẹ̀tọ́ láti lè dá dúró àwọn òfin yẹn náà lẹ̀ ń wò yìí àwọn tó bá gbọ́ èdè gẹ̀ẹ́sì wọn ò lè rí i dáadáa ìpè ń ta fẹ́ dáwọ́lé yìí o ta ń rìkọ́dì yìí o kì í ṣe láfi lè dá wàhálà lé o rárá o ẹ jẹ́ ká bọ́ síbi afọ́nrán kejì. A report i pé United Nations Declaration on Right of Indigenous People 2007. Even in 2007, ga, ní two thousand and seven gan ẹ bá lọ wo article one òfin yẹn wọ́n ṣàlàyé pé ní ẹni tó bá fẹ́ dá dúró ní ẹ̀tọ́ láti lè dá dúró nípa ètò ìjọba ni o nípa ètò ìgbésí ayé ni o nípa ètò ẹ̀yà wa ni o a ní ẹ̀tọ́ láti lè ṣèjọba ara wa ká dógó fúnra wa torí pé bọ́ọ̀lù ọ̀hún ṣe dá wa nìyẹn ọlọ́run ò kó apapọ̀ mọ́ràn mi. bàbá wa ọyá bíbí ṣé nta ń wí nta ń sọ fún gbogbo ọmọ kóòtù òjíire torí gbogbo tí mò ń wò lójú ìwòran mi ṣé àwọn ènìyàn lè lọ ṣe ọ̀pìtọ́pinpin ẹ̀ tí wọ́n bá bẹ́ẹ̀. bí wọ́n ṣe bá nìyẹn Article three tẹ́bá lọ wo United Nations Declaration the right of indigenous people two thousand and seven ó wà ń bẹ̀ kedere kò rújú bó sì wà ń bẹ̀ nìyà àtìkù tírì àtìkù fọ̀ wọn tó ń sọ pé ní a àní kẹẹ̀dádúró ní pé ẹ ti ní kọ́ńtì titi yín lọ kẹẹ̀dádúró lọtọ. kẹsìjọba yín lọ́tọ̀ tọ́ba tó wá gbé e sínú làákàyè àjọ wà papọ̀ tẹ́lẹ̀ ni àjọ sí papọ̀ nísìn wò nísìn èdè wo kí ló fà á torí pé kí ni wọ́n ti gba èdè wa mọ́ wa lọ́wọ́ gbogbo ohun a bá hmm. fẹ́ ṣe nísìn àbí kẹ́ ẹ mọ́ fi èdè gẹ̀ẹ́sì ṣe. Hmm. tẹ́ bá lọ sí ìlú Japan abẹ́ lọ sí ìlú Saudi abẹ́ lọ sí Kuwaiti ẹ máa rí i pé èdè wọn ni wọ́n ń sọ wọ́n fi ṣe gbogbo ohun tó ń ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ títí wa ẹ bá lọ iléèwé èdè elédè lẹ́sọ̀ọ́ tẹ́ bá lọ sí yunifásitì èdè elédè lẹ́ máa sọ. So bẹ́ẹ̀ lọ polytechnic èdè lédè lẹ́ máa sọ ibi tí wọ́n bá wa dé nìyẹn wọ́n ti gba èdè lọ́wọ́ wa wọ́n ti bà èdè wa jẹ́ ó di pé ní èdè wa wá di èdè tó pé ní àfẹ́ káwọn ọmọ wa ó sọ ọmọ. so àwọn òfin yìí article three four bẹ́ẹ̀ bọ́ sí afárá kẹ̀ẹ̀karùn náà ní síláàdì ìkarùn ẹ máa rí i pé article yẹn náà àwọn òfin yẹn ló wà mẹ́ torí àsìkò ní gbogbo ẹ̀ ló wà mẹ́ fẹ́ni tó bá fẹ́ lọ wò kó lọ yẹ kó lọ wò ó pé a ní right láti lè participate lọ́mọ Yorùbá ká chúùsì ètò ìjọba tó bá wù wá tá a bá fẹ́ ṣe bàbá ti fẹ́ ṣe ìgbésí ayé wa àwa la ní right láti ṣe torí pé kí ni ẹ̀yà wa ọ̀tọ̀ ni àṣà wa ọ̀tọ̀ ni èdè wa ọ̀tọ̀ ni kò kò kò papọ̀ mọ́ anybody orílẹ̀-èdè ni ilẹ̀ Yorùbá náà orílẹ̀-èdè ni kí là ń pè lórílẹ̀-èdè orílẹ̀-èdè níbi tó ti ń sọ èdè kan náà ni wọ́n ń sọ ẹ̀yà kan náà ni wá èdè kan náà là ń sọ orí ilẹ̀ kan náà la wà kí ló wáá dé lórí pé lónìí. bá gbọ́ yín yé bàbá wa ọyábíyí tí bá gbọ́ yín yé tí bá gbọ́ yín yé ó fi hàn wípé àwọn Jámánì tí wọ́n sọ Jámánì tí wọ́n ń ṣèdè Jámánì àwọn France tí wọ́n ń ṣèdè Faransé àwọn British tí wọ́n ń sọ èdè English àwọn Chinese tí wọ́n ń ṣèdè China ó wá fi hàn wípé ntẹ́ ì sọ ìbáyìí pé yorùbá yo alédè aláṣà ó yẹ kó jẹ́ bí àwọn ará tó kù ṣe ń ṣe tiwọn kì í ṣe pé ká máa ṣèdè lédè hmm, àkíkà. bẹ́ẹ̀ni hmm. Hmm. torí ìkà tí wọ́n ti fún wa ní ẹ tẹ̀síwájú ẹ bọ́ sí ẹ bá wo fọ́nrán tó tún tẹ̀lé àtìkù twenty ìmù nílùú aláwọ̀ dúdú gan òfin wà tó tún tó tún fara gbáǹtà ń sọ ipe ní àá. a ni raiti gan lasan imu ìjẹ́ ọmọ ede eniyan pe ká abe bẹ níbi gangan a ni eto láì ṣe pé wọ́n tún bá ko ni di pé n ń bẹ́ nìkan kan jiyàn pé ká dá ẹni ẹ̀yà titiwa Yorùbá ni wá afọ́n ẹ máa rí wa ní Benin ẹ máa rí wa ní Togo ẹ máa rí wa ní Africos ẹ máa rí wa ní Ghana imu ẹ máa rí Yorùbá ní Brazil ní Cuba ní United Kingdom United States ní Equatorial Guinea all over the world gbogbo kíbi ilẹ̀ Yorùbá wà ṣùgbọ́n káwá ṣàlàyé nǹkan kan o àwọn Yorùbá tó wà ní Cuba àwọn Yorùbá tó wà ní Brazil ó yàtọ̀ sí Yorùbá tó gbéra láti ìlú location nine tá à ń pèlú Nàìjíríà tó gbéra láti ilẹ̀ Yorùbá tó lọ sí England àbó lọ sí Germany àbó lọ sí France gbogbo ìlú tó bá wù kó lọ ìyẹn lọ nítorí pé wọ́n wáṣẹ́ lọ ni torí bí ìlú ṣe rí ó yàtọ̀ sí èyí táwọn Brazil yẹn táwọn Brazil àwọn tó wọ́n kó lẹ́rú ni lọ́mọ Yorùbá tó wọ́n kó lẹ́rú tó wà ní hmm. Brazil lọ́mọ Yorùbá tó wọ́n kó lẹ́rú tó wà ní Cuba sẹ́pà àwọn èèyàn wọ́n ti wà ń bẹ̀ nísìn kìí sọ̀rọ̀ ọgọ́rùn-ún ọdún kìí sọ̀rọ̀ ọgọ́rùn-ún ọdún méjì tó ti kọ́ àwọn babalá baba wọn tó pa àwọn Yorùbá náà ni wọ́n tó ti àwọn èèyàn ti lọ ẹ wo orú àwọn aburú táwọn táwọn òyìnbó yìí sí fún wa torí ẹ̀ la fi ń wò wípé ní àní tíwájú ò bá ṣe é lọ sẹ́yìn ò sì ṣe é padà sí ni ẹ bá bọ́ sí fọ́nrán kejì ní tẹ́tọ̀lé nísìn Yorùbá gan a ti lé ní sixty million ní location náà sixty million ọmọ èèyàn ẹ dákun àwọn àwọn ìlú tó ń dá dúró bí irú àwọn àwọn Kuwait yẹn mélòó ni wọ́n sanwó tó ten million ní gbogbo Kuwait gbogbo Saudi Arabia ojú thirty nine million lọ kí ló wáá dé tá a fi lè dá dúró saudi thirty nine million lápè wọn bọ́n sì jẹ́ thirty nine million yẹn gan àwọn tó jẹ́ àjèjì ń bẹ̀ tó ń lọ sílùú yẹn wọ́n tó ten million tó ń jẹ́ àjèjì tó ń sọmọ nílùú saudi ò tó lẹ̀ yorùbá ọlọ́run sì bless wa ọlọ́run kẹ́ wa gbogbo nǹkan la ní ṣùgbọ́n àwa wà lábẹ́ àwọn adaran àwọn kan ni wọ́n ń ṣe àkóso wa ìgbésí ayé wa àkílódé kò yẹ kó máa lọ báyìí so nídìí eléyìí làwọn fi ń wo pé tọ̀ ń tá a lè ṣe òun náà ni ká bẹ̀rẹ̀ campaign láti lè ṣe kí ni láti fi lè gbára wa kúrò lóko ẹrú kájára wa gbà lọ́wọ́ àwọn amúnusìn ṣùgbọ́n ká wá tẹ̀lé òfin. Hmm, ká tẹ̀lé òfin iye tí Yorùbá mọ̀ sí ìpolongo. Hmm. bẹ́ẹ̀ ni ká wá tẹ̀lé òfin ẹ bá bọ́ sí slide tó tún tẹ̀lé ẹ rí i pé ní gbogbo àgbáńlá ayé pátá a ti rí àwọn oríṣiríṣi àwọn kọ́ńtírì kọ̀ọ̀kan táwọn náà ti lọ tán ti lọ dá dúró àwọn ẹ̀yà lóríṣiríṣi àwọn hmm. ò fẹ́ kí tiwọ́ jẹ́ sí oníwàhálà àbóníjàgídíjàgan onítìjà òun la fi ní ẹ jẹ́ káwọ́ gba ọ̀nà tó tẹ̀ lófin onírun tá a fẹ́ ṣe yìí nísìn torí ẹ̀ ni gbogbo àwọn òfin yìí la fi yànnàná rẹ̀ fún àwọn tó bá lọ ka èdè gẹ̀ẹ́sì kọ́ máa kọ́rí gbogbo àwọn òfin tá a kọ kalẹ̀ yìí ìpẹ́tọ̀ campaign táwa ń ṣe yìí o àwọn ò ṣe campaign fún ogun o kì í ṣe campaign fún wàhálà o rárá o eléyìí ní ọ̀nà tó tọ́ ọ̀nà tí ò ní mú ìtàjẹ̀ sílẹ̀ tí ò ní mú wàhálà wá káyàn nana rẹ̀ ká mú àwọn fáàtì ká mú jáde pé ní bọ́rọ̀ ṣe rí ní bọ́rọ̀ ṣe rí ẹni tó bá rú lójú kó lọ kó lọ wò wò nídìí eléyìí tá bá sún síwájú self determination tá à ń sọ yìí pé ní ó ní a ní ẹ̀tọ́ láti lè dá dúró ẹ̀tọ́ wa ni ó wà nínú òfin ẹni tó bá ń ṣe jàgídíjàgan òun ló ń ṣe jàgídíjàgan ẹni tẹ bá ti tó bá ti ń ṣe jàgídíjàgan kò sí lára wa tiwa ni pé táwa ń sọ ni pé ní àwa fẹ́ tún ìgbésí ayé ìran tiwa sí so that àwọn ọmọ wa àtàwọn incoming generation gbogbo orú ìyà táwa jẹ àwọn ò ní jẹ káwọn ọmọ wa kàn kàwé lédè Yorùbá geography ni lédè Yorùbá chemistry ni lédè Yorùbá biology ni lédè yorùbá ṣé àwọn òyìnbó èdè wọn kọ́ ni wọ́n fi ń kọ́ wọ́n fi ń kọ́ kí ni wọ́n ni àwọn faransé tó ń pè ní france ṣébédè ni wọ́n wọ́n fi ń ka tó ń kọ́ tó ń pè ní french ni wọ́n àwọn germany èdè wọn kọ́ ni wọ́n fi ń kàwé ni kí ló dé bọ́lọ̀ ń ṣe dáyé nìyẹn àwọn òyìnbó ló da gbogbo ẹ̀rú pátá ṣùgbọ́n wọn wá kó wa sí ọwọ́ àwọn amúnisìn kejì tá à ń pè ní adaran ó wá jẹ́ nǹkan àtijú pẹ̀lú bá a ṣe ní àwọn tó lẹ́kọ̀ọ́ tó ń mọ̀wé àwọn ọ̀mọ̀wé tó àwọn pòfẹ́sọ̀ tó àwa wà ní abẹ́ àkóso àwọn adaran láwọn tún ò tó nǹkan mélòó ni wọ́n nídìí eré ìlànà sọ pé tọ̀ ó ti tó gbẹ́gbẹ́ báyìí o. ẹ bá bọ́ sí afọ́nrán tó tẹ̀lé ta ni Yorùbá àwọn wo ni Yorùbá àwa náà lọmọ kóòtù ojíire Yorùbá tàtà àṣà wa àṣà tó dáa ni yóò tó bá ń sọ pé ní ọmọlúàbí yorùbá ló ń jẹ́ bẹ́ẹ̀ làákàyè kéèyàn oró nǹkan kó tó ṣe yorùbá ló ń jẹ́ bẹ́ẹ̀ àṣà wa ó yàtọ̀ gédégbé ìwà wa ó yàtọ̀ gédégbé ìmúra wa ó yàtọ̀ gédégbé sí ti gbogbo àwọn yòókù oúnjẹ jíjẹ wa ń tà ń jẹ gan ó yàtọ̀ síra wọn. Hmm, ìbáṣepọ̀ gan ó yàtọ̀ gédégbé àìsè ìrìn náà. àwọn kan tiẹ̀ ń sọ ẹ má bínú àwọn kan tiẹ̀ sọ pé gbogbo ibi tí wọ́n lọ lágbàáyé àṣà Yorùbá yìí ipe ó gọ tí ó lékè nkà ah ó lágbára o ẹ tẹ̀síwájú. bẹ́ẹ̀ ni n tẹ́ fi mọ̀ pé ní Yorùbá ní làákàì púpọ̀ Yorùbá ní làákàì Yorùbá gbọ́n bó ṣe gbọ́n wájú náà ló gbọ́n sẹ́yìn Yorùbá sì jẹ́ ìran kan tó yẹ pé ní àmọ́ ń ro nǹkan ká tó ṣe é ni Yorùbá ronú kó tó ṣe nǹkan ẹ wo ọ̀nà táwa gbà nísìn lórí ọ̀rọ̀ yorùbá nation pé a fẹ́ dá dúró aláàfẹ́ jàgídíjàgan a fẹ́ ṣe irú etí táwọn táwọn ọmọ ibo ọ̀nà táwọn ń gbà wò sí irú ẹ̀ títí wa títí wa ni pé ní àní ṣe ní jàgídíjàgan a wàá yànnàná rẹ̀ a wàá sọ kí nìdí kí ni tá a rí ta fi ń sọ wípé ní a fẹ́ dá dúró a máa débẹ̀ ṣùgbọ́n ọlọ́run dá yorùbá ní ẹ̀yà tó dáa tọ́ pé tẹ bá rí tí yorùbá bá ń jà pẹ̀lú ẹ̀yà míì tí ò bá wá dé tó ń bá wọn tó ti ń jà kí ni ó kọ́kọ́ ṣe yóò ní kí ni tó ṣẹlẹ̀ yóò fẹ́ ṣèwádìí tó bá rí i pé ọmọ ìyá rẹ̀ ló jẹ̀bi yóò sọ fún pé ìwọ ló jẹ̀bi àmọ́ àwọn ẹ̀yà míì kò sí àwọn ò tiẹ̀ fẹ́ gbọ́ òun bá ràn mí jà wàhálà dé ọmọ abẹ́wò ló máa bẹ̀rẹ̀ sí ìjà nìyẹn ọlọ́run ò dá yorùbá bẹ́ẹ̀ o yorùbá ní làákà yorùbá ní ronú yorùbá sì jẹ́ nìkan tó pé ní ó ní bẹ̀rù ọlọ́run yorùbá ní bẹ̀rù ọlọ́run o torí yorùbá ò fẹ́ wàhálà rárá rárá rárá rárá so ẹ jẹ́ ká bọ́ sí next eh, tó tẹ̀lé. kí nìdí tá a fi ń pèpè fún òmìnira ilẹ̀ Yorùbá kí ni tá a rí àwọn àǹfààní wo la lè rí tá a bá dá dúró ọ̀nà wo la lè gbà tá a fi dá dúró tí ò ní sí ìtàjẹ̀sílẹ̀ tí ò ní sí wàhálà ká fi kú òlóko ẹrú gbogbo ẹ̀ la máa yànnàná lónìí ẹ bọ́ sí. Royal tá à ń pè ní Nàìjíríà tá à ń pè hmm. ní Nàìjíríà tá à ń pè ní Nàìjíríà yìí. <clears throat> Hmm wọ́n mọ̀ ra ìlú yẹn ni àwọn Royal Niger Company tẹ́ pé ni wọ́n wá àwọn òyìnbó amúnisìn tí wọ́n fún wa lórúkọ àwọn kúkú fi wá ṣe bísínẹ́sì ni nígbà tó ń fẹ́ hand over wa fún àwọn British èèlò ni wọn iye tó ń rà náà láti rí ẹ eight hundred and sixty five thousand pounds ní eighteen ninety nine iye tí wọ́n ta ìlú tó ń pè ní Nàìjíríà nìyẹn lọ́wọ́ àwọn Royal Niger Company eight hundred sixty-five thousand ní eighteen ninety-nine ẹ̀rọ àǹtà àṣọ náà nìyẹn pé ní ọlọ́run ọba ó ti parí ètò lórí ọmọ ẹ̀dá ṣùgbọ́n àwọn àwọn nǹkan ló ń dàrú nígbà táwọn òyìnbó dé ẹ bá bọ́ sí àfọwọ́ra tó tẹ̀lé àwọn òyìnbó dé wọ́n mú ilẹ̀ àárẹ̀ wá tá à ní northern northern Nigeria wọ́n ń ṣèjọba níbẹ̀ lọ́tọ̀ àwọn òyìnbó kan àwọn náà tó ń ṣe ìjọba British náà gbogbo wọn o wọ́n tó ń ṣèjọba ti southern part of Nigeria ìyẹn ibi tí àwọn ẹ̀yà tiwa wà ẹ̀yà Yorùbá àti ẹ̀yà Igbo àti àwọn ẹ̀yà yòókù náà tó ń pè ní south ẹni tó wá jẹ́ adarí fún tọ̀dọ̀ àwọn adaran tá à ń pè ní northern Nigeria òun náà là ń pè ní Lord Logard èyí tó wá jẹ́ ti tọ̀dọ̀ tiwa nílẹ̀ Yorùbá tó ń pè ní Sir Ralph Moore kálukú ń ṣèjọba titi ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ní kọ́ńtírì kọ̀ọ̀kan ó jẹ́ kọ́ńtírì méjì nígbà yẹn wọ́n ń pè ní protectorate but kọ́ńtírì méjì ni tó ń govern lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ṣèjọba fún nǹkan bíi ọdún mẹ́rìnlá wọ́n fi ń ṣèjọba yẹn lọ́tọ̀ọ̀tọ̀ tẹ́ pé ní kálukú náà ló sì ní àwọn òṣìṣẹ́ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ìwọ òfin tí wọ́n ń lò ní àríwá ó yàtọ̀ sófin tí wọ́n ń lò nílẹ̀ Yorùbá tẹ́bá tí wọ́n ń sọ ètò ẹ̀kọ́ tí wọ́n bó ṣe ń ẹ̀kọ́ tiwa ó yàtọ̀ sí ètò ẹ̀kọ́ titi wọn torí pé ní system of government tó ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni ẹni tí ń gọ́bà ilẹ̀ Yorùbá ọ̀tọ̀ ni ẹni tí ń gọ́bà ilẹ̀ títàwọn àríwá tọ̀ tẹ́bá lọ sí slide tó tẹ̀lé nígbà tó wá di on the first of January nineteen fourteen ní Lord Lugard wọ́n ti ń bá a sọ̀rọ̀ pé tọ̀ àwọn òyìnbó tí wọ́n rán wá ti sọ fún pé ní aráwé yìí ọ̀dọ̀ rẹ o àwọn ò rí nǹkan kan tó mú wa o owó ara wa gan la tún ń ná lára àwọn èrè tá a tún rí lórí gbogbo àwọn ìlú tá à ń colonize tá à ń ṣèjọba lórí ìjọba tipátipá ti kúkú a rí i pé ní àwa tó ń náwó síbi tó wà ní nídìí eléyìí àwọn máa fún ọ ní option méjì kó mú kan bẹ́ẹ̀ ìsáyédà kó o máàjì méjèèjì ẹ̀ papọ̀ kó di country kan náà tàbí kó o kúkú jù bẹ́ẹ̀ yẹn lẹ̀ torí pé asálẹ̀ ni ó jẹ́ ìdúkọ̀ tó yẹ pé ní wọn ò rí nǹkan kan mú wá ń bẹ̀ torí pé tẹ bá wo gbogbo àkìríkà ibi tó rọ kìríkà rè wá àwọn ò ní òkun ọlọ́run sì fi òkun blẹ́sì àwọn ará ará àsàlẹ̀ débi pé ní ó tiẹ̀ gbìyànjú láti wá ọ̀nà láti rézi owó pé bóyá kó fi lè rí ìjọba abẹ̀ yẹn ṣe kò kò kò kò gbogbo òkòjọra wọn kí ló fà á torí pé aṣálẹ̀ ni even custom duty gan-an wọn ò rò custom duty gan gbà gẹ́gẹ́ bí wọ́n ṣe ń gbà nílẹ̀ Yorùbá wọ́n ṣe ń gbà nílẹ̀ àwọn ẹ̀yà yòókù wọn ò rí nǹkan kan gbà lọ́dọ̀ títí wọn a ti sọ pé ní aṣálẹ̀ ni gbogbo ibi tó rọ kíríkà wọn ilẹ̀ ni àmọ́ tẹ́ bá wo ti Yorùbá òkun wà lẹ́kọ̀ọ́ òkun wà lóńdó òkun wà ní ọ̀dọ̀ àwọn south south náà ṣùgbọ́n kò sókun lọ́dọ̀ títí wọn so mi máàjì ìlú méjèèjì tó ń máàjì papọ̀ àwọn máàjì ẹ̀ fún àǹfààní títí wọn ni fún ìlọsíwájú títí wọn ni tẹ́ bá bọ́ sí afárá kejì gbogbo àwọn tí àwọn ọ̀gá ọjà tó bá kó láti ìlú ilẹ̀ south tó ń kó lọ sílẹ̀ àárẹ̀ wá mo yẹ san duty o kọ́bọ̀ wọn ò ní san ò ń bolówó yẹn wà wọn ò ní san duty rárá lẹ́yìn tó bá tó wá wọn gan tó bá tẹ̀ wá sọ pé káwọn kẹ́rù pé àwọn fẹ́ export ẹ̀ lọ sí other country dandan ni kó tiwa Yorùbá ó máa kọjá tó bá sì kọjá náà kó wa ọ̀nà ò dáa ọ̀nà jìn nídìí eléyìí orúkọ gan ta aláǹjẹ gan ta ló fún wa lórúkọ arábìnrin tó girlfriend Flora Shaw journalist ni o àwọn oníròyìn ni girlfriend nígbà yẹn òun ló fún wa lórúkọ tá à ń jẹ́ dòní obìnrin obìnrin ló fún wa girlfriend lọ́gàdì ló fún wa lórúkọ tẹ́lómi fẹ́ kú sí lónìí tó fẹ́ para ẹ̀ lórí pé nàìjíríà nàìjíríà nàìjíríà nàìjíríà ìlú tó ti ń jíríà. tọ́ nídìí eléyìí tọ́wọ́ wá wo gbogbo ọdún bíi mẹ́wàá táwọn bíbí fi ń ṣe ètò ìjọba ní gbogbo àwọn northern uh, protectorate kò wọn ò rí nǹkan kan mú wá ń bẹ̀ gbèsè ni wọ́n ń jẹ gbèsè ni gbèsè gbèsè gbèsè eléyìí fi hàn dájú pé ní economically wọn ò wà viable torí pé kí ni wọn ò rí owó fi ṣe iye ètò ìlú ìjọba ń bẹ̀ yẹn kí ló wá fà tán fi pa ìlú yẹn pọ̀ tán fi mú south àti north papọ̀ kó fi lè ràn wọ́n lọ́wọ́ ni sódà gbogbo tán bá fẹ́ kó nǹkan àǹfààní tán bá fẹ́ kó nílùú àrèwá àbí nílùú ti ọwọ́ ìsàlẹ̀ náà òkè ọya àti ti ọwọ́ wa ìsàlẹ̀ ní gúúsù wọ́n máa máàjì gbogbo àwọn kíní ìpapọ̀ máa kó sínú ṣíìpù wọn kó lọ lu tiwọn nìyẹn. so local dc ní òun sì gbọ́ èdè haúsá dáadáa torí bẹ́ẹ̀ ó pẹ́ ń bẹ̀ dáadáa ó gbọ́ èdè wọn ó sì rí i pé wọn ò gbọ́ wọn lẹ́nu bó bá ṣe wú tó bá ti wí náà ni wọ́n ń tẹ̀lé. bẹ̀tẹ̀ ẹ bá lọ síbi kí ni àwọn tó ṣẹlẹ̀ problems after 1914 amalgamation irú àwọn wàhálà wo ló tiẹ̀ wá ṣẹlẹ̀ nígbà tó wọ́n má jìlú ìpapọ̀ kí ni tó ṣẹlẹ̀ gangan ní 1914 ṣẹlẹ̀ láti 1914 yẹn gan-an náà ló ti ṣú òpin ní àfẹ́ bára wa sí torí pé àyíṣẹ́yà kan náà àwọn ará nọ́ọ̀tì wọn ò fẹ́ bára sáùtì ṣe kí ló fà wọ́n rí i pé ní ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ ni àṣà ọ̀tọ̀ọ̀tọ̀ ni èdè ọ̀tọ̀ọ̀tọ̀ ni so àwọn gun ò fẹ́ láti 1914 ẹni ìpìlẹ̀ wàhálà ti bẹ̀rẹ̀ ẹ bá gbọ́ ọ̀rọ̀ tí Tafawa Balewa sọ ní 1948 ó láwọn british àwọn níbi ìjọba british ni wọ́n ti ń gbìyànjú láti sọ kọ́ńtì ìdò kan ṣoṣo ó ní ṣùgbọ́n tá a bá wo ìtàn dáadáa tá a ti wá àyà àṣà wa àti èdè wa kò sí ọ̀nà tá a fi jọra wa kò sí rárá rárá kò sì sí ọ̀nà tá a fi lè bára wa ṣe ó pé ní nàìjíríà pé ìṣọ̀kan wa pé ní à ó ní àwọn british ló kàn wù lọ́kàn ipe ọmọ nàìjíríà ò fẹ́ ipe àfẹ́ rárá Tafawa Balewa ló sọ yẹn ní 1948 ẹ bá tún wá gbọ́ tí Ahmadu Bello tóun náà sọ ní 1948 òun náà tún sọ̀rọ̀ bákan náà ó ní àwọn títí àwọn àríwá àwọn kò bá bẹ́tà àwọn tiẹ̀ prefer káwọn ó dá dúró fúnra wọn àwọn ò fẹ́ bá ẹ̀yà kankan ṣe àwọn ò fẹ́ bá àwọn prefer. Tanko Dadumo. Bẹ́ẹ̀ Amadu Bello ló sọ bẹ́ẹ̀. Bàbá wa yábì ẹ ń dárúkọ Tafawa Balewa nineteen forty eight, ẹ ń dárúkọ Amadu Bello nineteen forty eight. Àwọn ọmọ tán hmm. bí ní nǹkan bí ọgbọ̀n ọdún, ogún ọdún, ogójì ọdún sẹ́yìn. Ta ni Tafawa Balewa? Ta ni Amadu Bello? Nítorí pé àwọn èèyàn kan sì ń wá jà nítorí pé nàìjíríà ọ̀kan ni wọ́n òun wọ́n ṣe pa àwọn ọmọ lọ rẹrẹrẹ ní lẹ́kì tó géètì nàìjíríà náà ń jà fún ọ̀tọ̀ wọn bàbá ńlá wọ̀nyí náà sọ pé wọn kì í ṣèkan náà ẹ ṣáà wò. ẹ ó torí ẹ̀gbọ́n tó pè ní ó ní the mistake of 1914 àṣìṣe 1914 ó sọ̀rọ̀ ó sọ gbólóhùn yẹn ní 1948 ó ní àṣìṣe gbáà ni àṣìṣe gbáà ni wípé amalgamation tó wáyé tí wọ́n tán kó tán kó àwọn ẹ̀yà tún èé ṣẹ̀yà kan náà tán kó kó láṣìṣe àṣìṣe ńlá ni òun ló fi Bello ló sọ bẹ́ẹ̀ nígbà yẹn tó tiẹ̀ ń bínú pé àwọn máa ya nígbà yẹn ní nineteen forty eight tòun náà sì sọ ní Tafawa Balewa òun náà tún sọ òun náà sọ pé ní àdádálẹ̀ ni lọ́dọ̀ British yìí pé because kò sí ọ̀nà tí àwọn ẹ̀yà yìí fi sọ pé àwọn fẹ́ bára àwọn sí pé kò sí ọ̀nà tó fi fẹ́ bára wọn sí ẹ̀yin ẹja tẹ̀síwájú. ẹgbọ́n tó sọ níbi ìgbìmọ̀ asòfin wọn ní legislative council debate ní on the fourth of march nineteen forty eight ẹni tó bá lọ wò ọ̀rọ̀ tí Tafawa Balewa sọ ó ní ọ̀pọ̀lọpọ̀ ó mọ̀ sọ yí pé ní unity unity unity unity unity unity unity ó ní à ń tanra wa níyìn ó lọ́pọ̀lọpọ̀ wa à ń tara wa ní fáà sọ pé unity pé ẹ eh, nàìjíríà is wa nàìjíríà ó ní kò ó ní kò irú kò kò kò sóòtítọ́ bẹ́ẹ̀ ó ní àwọn àwọn ló ń sá ní sábà sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí àwọn oníròyìn náà ni tó bá fẹ́ kọ pépà wọ́n ní eh, nàìjíríà is wa ẹ eh, unity kìnnì kan àṣepọ̀ kìnnì kan kìnnì kan ó ní kò sóòtítọ́ bẹ́ẹ̀ ó ní kódà tó bá ń ṣe lẹ́kíọ̀ ó ní ariwo tó máa ń pa náà ni pé ní nàìjíríà one people one people one people ó ní this is wrong eléyìí ò tọ́ ó níbẹ̀ tó máa ń wora àwọn nínú nínú ìgbìmọ̀ asòfin tó ń wo àwọn tó ń wora àwọn tó ń wá gbogbo àwọn honourable member tó ń wo gbogbo wọn tó ń jòwó kalẹ̀ tó á dà gẹ́gẹ́ bíi pé àṣepọ̀ ni wọ́n ń ṣe bíi pé unity wà ó ní in fact ó ó ó ní ó ṣe ni láàánú pé ní artificial ni ni unity tá à ń sọ yìí artificial kò jẹ́ ní òfẹ́ẹ̀kì ni unity tá a ń ṣe ó ní ẹ bá ti jáde kó níbi chamber yìí ẹ bá ti kó níbi ìmọ̀ asòfin ibi tó parí sí náà nìyẹn ipe àìsàn kan náà àìsàn ẹ̀yà kan náà ẹ wo ìpìlẹ̀ ibi tá a ti ń bọ̀rọ̀ bọ̀ nísìn ẹ rí i pé ìpìlẹ̀ yẹn ti ń ṣò pé ní àṣepọ̀ yẹn gan àwọn gun ò fẹ́ láti lè wá àṣepọ̀ yẹn àwọn náà ò fẹ́ láti lè wá ẹ̀yẹn ẹ tẹ̀síwájú tẹ bá lọ wo Tafawa Balewa. àti sadana Sokoto ntí tó jẹ Ahmadu Bello tó jẹ lógún tóun náà fẹ́ràn ara sọ ni tó jẹ òun lógún jù òun náà ni àwọn àríwá ó ní tó jẹ òun lógún jù nìyẹn ní ohun jẹ òun lógún òun ò ní kankan ní ìrọ̀lẹ́ gbòmìnira nìyẹn o ó ní tó jẹ òun lógún jù gangan ó ní ti àríwá ló jẹ òun lógún jù ní ìrọ̀lẹ́ tá gbọ́ òmìnira ló sọ yẹn tó bá fẹ́ wo gbólóhùn kọ́ lọ wo ìwé tó ń pè ní the politics of independence ó máa rí ń page one thirteen ó ní tó jọ ológun ó ní òní àríwá àti tòun ní tó jọ ológun jù nìyẹn nígbà tí Tafawa Balewa náà tún sọ̀rọ̀ náà ní 1959 January ó wà ní West African Pilot ní tenth of January nineteen 1959 gbólóhùn tó sọ ni pé. ẹ lọ gbogbo ẹ kẹ ẹ lọ wo ohun tá à ń sọ yìí ẹ lọ wádìí ẹ dáadáa ọ̀rọ̀ tí àwọn ará òkè ọya sọ gbà náà lọ a sì ń mẹ́yẹ́ bọ̀ lápò ni o bàbá wa Ọ̀yábíyì ẹ máa tẹ̀síwájú. ó lóun lè fi ẹ̀mí òun lẹ̀ òun rẹ́dà ti lè gbé ẹ̀mí òun lẹ̀ lórí ọ̀rọ̀ àwọn ọmọ ìyá òun àríwá ó lóun rẹ́dà ti lè fi ẹ̀mí òun lẹ̀ ẹ wo sẹ́ni pé wàhálà ti ń dé láti ìpìlẹ̀ ní 1959 ṣé dandan ni ká wà papọ̀ ni ṣé dandan ni. tọ́ nígbà tó di àkókò kan torí àsìkò kíkiri ìfilé káfílé rinlẹ̀ torí ọ̀nà pọ̀ ń ta fẹ́ sí ó pọ̀ lónìí ó ní pé ní Nadeem Azikiwe tóun tiẹ̀ tún lọ jẹ́ gbẹ̀ngbẹ̀bọjẹ́ tó lọ pàdé pọ̀pọ̀ mọ́ wọn ìgbàgbọ́ tiẹ̀ ni pé ní àwọn làwọn ó máa ṣètò ìjọba lórí gbogbo àwọn ìyà tó kù ó sọ gbólóhùn kan ó ní ọlọ́run bọ ó dá ẹ̀yà Ìgbò láti lè ṣàṣojú gbogbo ọmọ áfíríkà ọlọ́run ń dá ọmọ Ìgbò láti lè borí sẹ́ni pé gbólóhùn bíborí bíborí ó ti wà lọ́dọ̀ títí ẹ̀ ìgbàgbọ́ tiẹ̀ tó fi lọ sí àṣepọ̀ pẹ̀lú àwọn adaran ni pé ní táwọn bá jọ fọ́ọ̀mù alliance àwọn adaran ò kàwé wọn ò mọ nǹkan kan ìgbàgbọ́ tiẹ̀ nìyẹn nígbà yẹn ipa àwọn kan push wọn sẹ́gbẹ́ kan ni ntòrò nìyẹn ní nineteen forty eight tó ń sọ gbólóhùn yẹn tọ sábà tó wá wo ẹ tẹ̀síwájú bàbá wa Awólọ́wọ̀ àwọn náà sọ ipe ní ẹ Nàìjíríà kìí ṣe orílẹ̀-èdè a kàn wà ní ibì kan náà ni kìí ṣe orílẹ̀ a kàn fẹnu sọ lásán ni àfẹnusọ ni kìí ṣe orílẹ̀-èdè kí là ń pè lórílẹ̀-èdè orílẹ̀-èdè níbi tí wọ́n ti ń sọ èdè kan náà ẹ̀yà kan náà àṣà kan náà oníkòjọra wọn òun náà sọ gbólóhùn yẹn ní nineteen forty seven hmm. ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ tí ẹ bá tẹ̀síwájú ẹgbọ́n tí emir of Zaria sọ nígbà yẹn ní ọba Zaria nígbàdàn kan ló ti sọ gbólóhùn yẹn hmm. ohun tó sọ ni pé ní nínú àwọn èèyàn àwọn tó wà ní ìgbìmọ̀ asòfin tá à ń pè ní legislature ó ní tẹ́ ẹ̀ bá fáwọn ní fifty percent ìjókòó níbẹ̀ ipa àwọn máa ya àwọn máa lọ wípé ìyànjẹlélẹ́ ìgbà dandan ni pẹ́ẹ́pẹ́ ní ẹ̀bọ̀dọ̀ fáwọn ní fifty percent fifty hmm. percent ló ń béèrè nígbà yẹn ò tó ń yarí o wípé ní kó jẹ́ kánìkan mọ́jọ nìkan lọ kó jẹ́ fifty fifty nígbà yẹn ẹ̀yin àwọn ohun tó wà nísìn ṣé fifty fifty ló wà báyìí. <laughs> lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n lísìn sí tó sọ ni wọ́n yà pín ní dọ́gbadọ́gba nígbà yẹn ẹ wá òwò bóò ni wọ́n ti pín lónìí àwọn ní nǹkan bíi seventy àwọn ní nǹkan bíi thirty ó yarí ngbà yẹn ni ọba Zaria ní ngbà yẹn tó yarí torúkọ rẹ̀ ń jẹ́ Malam Jafaru dẹ́yìn Isiaku ní nineteen fifty ní Ìbàdàn nígbà constitutional conference ló sọ gbólóhùn yẹn tọ ẹ wá gbọ́n tí Zik sọ àti ọmọ ìyá ẹ̀ a ti hmm. sọ pé ní Zik ti sọ tẹ bá tẹ̀síwájú Zik ti sọ yìí pé ní àwọn máa borí ni àwọn máa kọ́ńkà ni tó ń fẹ́ràn ara rẹ̀ sọ Charles Onyeama tóun náà jẹ́ Igbo ó ní ẹ̀ ó ní àsìkò ní Igbo domination láti borí ẹ̀ ní Nàìjíríà ni à it's a question of time ó bá ti tásìkò àwọn máa àwọn máa àwọn máa borí everybody gbogbo ẹ̀yà. E n tó wà lọ́kàn tiẹ̀ ní nineteen forty five ló sọ pé ló gbó lóhùn yẹn ẹ bá lọ wo ìwé kan tó ń pè ní ethics politics in Kenya and Nigeria by Godfrey ní nineteen forty five ẹ máa rí bẹ́ẹ̀ ẹ tẹ̀síwájú ẹ wá wo ibi tí wàhálà tí ń tó ti ń tó ti ń ṣẹlẹ̀ o àtẹ̀rí ní nineteen hmm. towards end in nineteen fifty bàbá wa ó lọ́wọ́ àwọn náà yarí pípẹ́ wo a máa pínyà. tí ẹ bá já káyànnà ní ti ipò tí Èkó máa wà torí pé kí ni àwọn ará bíi pẹ̀lú àwọn òyìnbó àwọn adaran àtàwọn Ìgbò wọn ti pàdé pọ̀ wọ́n fẹ́ kí kò dá dúró lásán nílùú Yorùbá wọ́n fẹ́ kó dá wà wọ́n fẹ́ gbà lọ́wọ́ wa Awólọ́wọ̀ yarí ipe ni ó ó ó ó ó ó kọ ó fìwé sí Secretary of State nígbà yẹn ipe tẹ́ ẹ̀ bá gbà tó a pé ní. a máa pull out ni lórí eh, Nigerian Federation ẹni tó bá lọ wo ìwé tá à pè ní the Journal of Modern African Studies ó wà nínú ìwé yẹn ó là máa lọ ẹ tẹ̀síwájú kí ló hmm. fà á wọ́n fẹ́ fọgbọ́n gba èkó lọ́wọ́ wa. bẹ́ẹ̀ni. ẹni wá wò ó ta ló lè kó ta ló ní èkó gangan gbogbo population èkó nígbà yẹn ní eighteen ninety three eighty five thousand six hundred and seven ni ní gbogbo population èkó ní nineteen ní eighteen ninety three eighty five thousand six hundred and seven ní gbogbo population Lagos state nígbà yẹn àwọn èdè Yorùbá èdè tá à ń pè ní Yorùbá àwa ní sixty five percent sorry sixty five thousand six hundred ninety three ní population Yorùbá lẹ́kọ̀ọ́ nígbà yẹn ẹ dákun ẹ hmm. wo sixty five thousand sí eighty five thousand ṣẹ́pẹ́ àti kó tán yorùbá ló lè kó wọ́n fẹ́ gbà lọ́wọ́ wa ẹ wo bí tí ọ̀tẹ̀ ti ń bẹ̀rẹ̀ kẹ́ mú haúsá kẹ́ mú ìgbò àtàwọn ẹ̀yà yòókù kẹ́ pa wọ́n pọ̀ wọn ò ju thirteen thousand plus lọ ní gbogbo wọn pátápátá àtàwọn ẹ̀yà míì táwọn náà wá wọn ò ju thirteen thousand lọ ẹ wá fẹ́ kàn ẹ wá fẹ́ gba ìlú onílù lọ́wọ́lọ́wọ́ onílù sixty five thousand ẹ fẹ́ gbà lórí onílù àwọn european dantan wà ń gbà yẹn táwọn náà wà pẹ̀lú àwọn ojú one hundred and fifty lọ nígbà tó tún wá di 1950, 1950. nineteen fifty torí ìta aṣọ nísìnyí aṣọ pé ní eighteen ìgbà tó di 1950. fifty nínú àwọn two hundred and thirty thousand àwọn tó ń jẹ́ olùgbéko nígbà yẹn two ni wọ́n jẹ́ ọmọ nàìjíríà àrùtà ń ṣèdè yorùbá èdè káàárọ̀ òjì èdè kóòtù òjì ire one ni wá nígbà yẹn bàbá one hundred and sixty three thousand ní ọmọ kóòtù òjíire nínú two hundred and seventeen sáà tí kò tán ẹ̀yà Ìgbò àti ẹ̀yà Ẹdó àti àwọn ẹ̀yà tó kù wọn wọ forty thousand gbogbo àwọn ẹ̀yà yòókù tó kù pátápátá àtàwọn míì náà gbogbo wọn wọ forty thousand ẹni tó bá fẹ́ wo àwọn tá a sọ yìí kó lọ chẹ́ẹ̀kì Daily Times sixteen September nineteen fifty ó máa rí gbogbo àwọn fífọ́ọ̀sì yìí bẹ́ẹ̀. Hmm. bẹ́ẹ̀ ni ó máa ráwọn figures yìí ń bẹ̀ ní 1950 eléyìí fi ń hàn wá pé Yorùbá ló ní Èkó ṣùgbọ́n ẹ wo bíi tí ọ̀tẹ̀ ti ń bẹ̀rẹ̀ àwọn ti ń àwọn òyìnbó wọ́n ti pàdé pọ̀ pẹ̀lú àwọn òyìnbó ní kán jẹ́ kí Èkó dá dúró tó ẹ pé kò bá dá dúró nígbà yẹn tán gbà fún wọn ni àní lè claim pẹ̀lú wa nísìn ó máa ti kó lọ́wọ́ Yorùbá Haúsá sọ pé òun lòun ní Ìgbò sọ pé òun lòun ní Adarán sọ pé òun lòun ní àwọn èèyàn wọn yóò ti di àjọ ni ló máa dà hmm. yóò jẹ́ ní àjọ àjọ ni kí ló fà okun yẹn ni wọ́n fojú sí okun. Hmm. adúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa tún ò sùn ẹ dákun ǹjẹ́ tó apá bá dá dúró tí kálukú wà lọ́tọ̀ọ̀tọ̀ sínú ilé yìí mọ̀ ṣẹlẹ̀ ẹ wo ìpìlẹ̀ ọ̀tẹ̀ láti ìpìlẹ̀ atọ́kùn ní foundation ti wọ́ wa ẹ gbọ́ gbólóhùn tí sàdánà òsùnkú tó sọ ẹ gbọ́ gbólóhùn tí Tafawa Balewa sọ kódà ẹ já sún síwájú àti wà ní pele tí a kà báyìí message Tọ́. of ethnic domination. tọ́ ẹ bá wo Zik gbogbo ohun tó wà lọ́kàn títí ẹ̀ ni pé ní àwọn máa borí àwọn máa borí ìyẹn ló fà tó fi fara mọ́ àwọn àríwá tó fi fara mọ́ wọn torí ìgbàgbọ́ tí ẹni pé ní ah àwọn Yorùbá kàwé wọn lajú wọn ò ní gbà o wọn ò ní gbà fáwọn ó ní ẹ ká ń wo àwọn tí jẹ́ pé ní ó máa tètè rọrùn fáwọn ó ní àwọn ẹ̀yà àríwá òun fojú wọn pé wọn ò kàwé wọn ò lajú ojú tóun fi ń wò wọ́n nìyẹn ìyẹn ló fà tó fi lọ fọ́ọ̀mù alliance pẹ̀lú wọn tó fi pàdé pẹ̀lú wọn. tọ́ nígbà tí wọ́n jókòó tí wọ́n ń sọ̀rọ̀ nípa constitutional ní constitutional conference ipe ní àwọn fẹ́ amend the constitution wa àwọn bàbá wa olówó wa ń sọ fún wọn ní 1954 ní constitutional conference lẹ́kọ̀ọ́ ó ní ẹ jẹ́ ká fi sínú òfin wa ipe ní ẹ̀yà tó bá fẹ́ lọ yóò lè lọ Zik yarí orí kò sí tó jọ ó bínú ó ní kò sí tó hmm. jọ àwọn ọ̀rọ̀ àlọ́ kò sí tó jọ rárá rárá àwọn ò ní fi sí bàbá wa olówó ni ẹ jẹ́ ká fi klọ́ọ̀sì yẹn sí so that ẹ̀yà tó bá fẹ́ lọ àìkúkú sì ràn kánà ipe ẹ̀yà tó bá fẹ́ lọ yóò lè lọ ẹjọ́ kó wà nínú òfin Zik ló takú ó sì pàdé pọ̀ máwọn òyìnbó kí ló wà lọ́kàn tiẹ̀ ni pé ní àwọn ó dominate ni àwọn ó dominate ni òun ló fà ní òyìn ẹ̀ mà òyìn àmà. ọ̀pọ̀ ló gbàgbọ́ pé bàbá Awólọ́wọ̀ gan-an ló sọ pé kí wọn mọ̀ fi sí pé n bá fẹ́ lọ lónìí báyà wá ń gbọ́ òkodoro ọ̀rọ̀ kábíyèsí rẹ̀ Olódùmarè. ó wà tẹ̀tẹ̀ ní constitutional conference tó ṣe ní 1954 lẹ́kọ̀ọ́ bàbá wa ó lọ́wọ́ sọ pé ẹ jẹ́ kó wà níbẹ̀ so that ẹ̀yà tó bá fẹ́ lọ àwọn tó bá gbọ́ èdè gẹ̀ẹ́sì wọn lè ka nǹkan kọ síbẹ̀ yẹn ẹ̀yà tó bá fẹ́ lọ yóò lè lọ ziki gangan ló takú oníkòsí tó jọ ọkọ mọ́kọ síbẹ̀ ó yarí gidi gan òun ló kó bá àwọn ìran ẹ̀ ní ipò tán wà lónìí òun gangan ló ṣokùnfà ìyà táwọn náà ń jẹ torí pé kí ni n tó wà lọ́kàn tiẹ̀ ni pé ní àwọn borí gbogbo àwọn ẹ̀yà yòókù kò sì mọ̀ pé ní àwọn adarun tó ń wò yẹn ó ń wò wọ́n níwò pé bí àwọn gọ̀ bí àwọn ò ní ọgbọ́n bí àwọn ò lóye kò mọ̀ pé ní hmm, n tó ń rò <laughs> ó kọjá bẹ́ẹ̀ ẹja máa bá lọ látẹ̀síwájú. ṣe rí nígbà tí tó ti pàdé pọ̀ pẹ̀lú wọn tá a ti gba òmìnira ó pàdé pọ̀ pẹ̀lú wọn ẹ dákun ṣé agọ̀ la fẹ́ pè yẹn ó pàdé pọ̀ pẹ̀lú wọn wá sọ fún wọn pé ìwọ tí ìwọ rò pé ìwọ gbọ́n ìwọ kọ́ ló jọ̀gá o àwa là á jọ̀gá tó faramọ́ ó lòun faramọ́ táwọn kan bá sọ̀rọ̀ wọn ni àwọn òyìnbó ló fọ́ọ̀sì ẹ àwọn òyìnbó ló fọ́ọ̀sì ziki wípé ní dandan ni tí o bá bá wọn ṣe àwọn lọ fi sẹ́wọ̀n torí pé kówó kan jẹ ní táwọn yẹn ń gbé káàkiri nìyẹn ó kan jẹ kìnìkan kìnìkan ìyìn tó fà tó fi lè bá wọn ṣe ni ó bá wọn ṣe nídìí pé ní ìgbàgbọ́ tiẹ̀ kóun ó dominate gbogbo àwọn ẹ̀yà yòókù tó wà lọ́kàn tiẹ̀ nìyẹn òun ló fà ní láwọn bíi nineteen forty eight yẹn tó ń tó ń sọ pé ní Igbo domination àwọn máa padà dominate àwọn ó borí àwọn ó dé ló dá eh, àwọn Igbo ní ìlú adúláwọ̀ láfíríkà láti fi lè sa lórí láti lè so lórí ẹ wá gbọ́ ohun tí Sàdáúnà of Sokoto wá sọ ní on the twelfth

wọ́n ń pè ní orílẹ̀-èdè ó ní ibi tí wọ́n ti ń sọ ẹ̀yà kan náà ó ní estate great grandfather òun ni ó ní gbogbo ọ̀nà làwọn fi mẹ́sọ̀ pé àwọn ò ní jẹ́ kí agbára yìí bọ́ kù lọ́wọ́ àwọn àwọn máa wá lo àwọn minority àwọn ẹ̀yà kéékèèké tó kù nílùú àríwá irú àwọn bíi jọ́ọ̀sì irú àwọn bíi benue irú àwọn bíi niger irú àwọn bíi Kwara táwọn ẹ̀yà àwọn ẹ̀yà kékèkékèké tún pọ̀ sí àwọn jọ́ọ̀sì yẹn àwọn bíi Taraba yẹn ó láwọn máa lò wọ́n láti irinṣẹ́ làwọn máa lò wọ́n àwọn máa lò wọ́n ni. ìgbẹ́ ṣùgbọ́n àwọn àwọn ilẹ̀ South tá à ń pè nílẹ̀ Yorùbá tá à ń pè nílẹ̀ Igbo tá à ń pè nílẹ̀ South South ó láwọn yẹn ó ti di conquer territory àwọn tiẹ̀ ti àwọn ti gba agbára lọ́wọ́ àwọn yẹn náà àwọn ti conquer àwọn yẹn ó wá láwọn ò wá ní gbà wọ́n láàyè láti lè jẹ́ kí agbára yìí ó padà lọ sọ́dọ̀ títí wọn even future wọn gan àwọn làwọn máa control rẹ̀ ọ̀rọ̀ tí tó sọ nígbà yẹn ni o ẹni tó bá rújú kó lọ wo Tribune newspaper October twelve ní nineteen sixty edited by Bisi Ọ̀nàbànjọ ibi tá à ń lọ ń bẹ̀ ni pé ní àwa ẹ wo ìpìlẹ̀ ibi tí ọ̀tẹ̀ ti ń bẹ̀rẹ̀ ẹ dákun torí tọ́ náà ẹ̀yà tiwọn ọ̀tọ̀ ẹ̀yà Yorùbá ọ̀tọ̀ ẹ̀yà Ìgbò ọ̀tọ̀ ẹ dákun jẹ́ tí kálukú bá wà lọ́tọ̀ọ̀tọ̀ tí Yorùbá ń ṣèjọba títí ẹ̀ tí Ìgbò ń ṣèjọba títí ẹ̀ tí ìlú tí àwọn adarán ti kọ́ńkà táwọn náà ń ṣe títí wọn kò mọ̀ ní sí gbogbo ariwo yìí kálukú ọmọ máa ṣèjọba tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni ẹ wá gbọ́n tí sì kì í sọ ní 1964 ọ̀rọ̀ ti change ó ní kò bá bẹ́tà fún gbogbo àwọn olólùfẹ́ òun àtàwọn tó wà nílé àtàwọn tó wà lókè òkun ipe ni kò bá bẹ́tà yí kálukú ká pín ká pín yà ní àlàáfíà <laughs> láì fa wàhálà ipe ṣùgbọ́n tí àwọn olóṣèlú bá kọ̀ láì tẹ̀lé ìkìlọ̀ tó ń sọ yìí hmm, n tó ṣẹlẹ̀ ní Republic of Congo yóò jẹ yóò jẹ yóò dàbí eré ọmọdé ní ó ṣe tá a bá compare rẹ̀ pẹ̀lú tọ̀rọ̀ títí wa ń bí kí ló fà ẹ wọ ohun tó sọ ní 1964 1964 ó mọ̀ wà pẹ̀lú wọn tẹ́lẹ̀ tọ́jọ́ gba ọ tọ́jọ́ gbàjọba wọn hand over fún wọn ni tó lọ form alliance kí ló fà ń tó rò kò bá bẹ́ẹ̀ mọ́ gbogbo ohun tó jẹ́ nǹkan agbára àwọn pípù yìí ti mú wọ́n ti kó lọ sọ́dọ̀ tiwọn tàbá ń sọ̀rọ̀ lónìí tàbá ń sọ̀rọ̀ nípa security ètò ààbò ọwọ́ wọn ló wà tàbá ń sọ̀rọ̀ nípa àwọn tó ń control economy wa ètò ọrọ̀ ajé wa ọwọ́ àwọn adaran ló wà everything ó lajú lẹ̀ gbogbo tí ń jẹ́ nǹkan agbára gbogbo ẹ̀ wọ́n ti rù lọ sọ́dọ̀ wọn kò ní nǹkan kan sí òun rò pé wọ́n gọ̀ ni àwọn wá fi hàn pé òun gangan gangan gangan ni tóun rò òun gangan ni ló gọ̀ sọ síwájú. ó mà ṣe o. látara pé n tó rò tí ò rí bẹ́ẹ̀ mọ́ àwọn ọmọ ìyá rẹ̀ tó wà nínú ámì nígbà yẹn ní January fifteen nineteen sixty six làwọn bá dìde wọn bá láwọn ó gbàjọba wọn sì fi wọn ti sọ fún un wọn ti ta lólobó ìdí tá a fi sọ pé wọn ta lólobó ni pé ní òun ó ti sá dànù kó tó di pé wọn ṣe kú yẹn kò sí ní nàìjíríà mọ́ àwọn zik sì ní ó ti pàdípọ̀ pẹ̀lú àwọn adaran ipò ẹ jẹ́ ká mú Awólọ́wọ̀ ẹ jẹ́ ká lọ tì mọ́lé dáadáa ẹ jẹ́ ká fìyà jẹ wọ́n mú Awólọ́wọ̀ àwọn baba Awólọ́wọ̀ àwọn wà látìmọ́lé àtìmọ́lé tí wọ́n fi wọ́n sí ó ti mọ̀ yìí pé ní baba Awólọ́wọ̀ báyẹn Ọlọ́run fún wọn ní ọpọlọ ọlọ́run fún onílàákàyè wọ́n wá dá ìjà alẹ̀ láàrin àwọn ẹ̀yà kan náà ọmọ ìyá kan náà bàbá wa akíntọ́lá àtàwọn olè wọn bá ń jà wọ́n bá wọ́n tì wọ́n síra wọn ibẹ̀ wọ́n ti wọ́n bá ń jà wọ́n bá ń sọ̀pọ́tì akíntọ́lá ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ nílẹ̀ yorùbá náà tó ti bẹ̀rẹ̀ sí dá wàhálà lẹ́nu zik ló ṣiṣẹ́ yẹn òun ló ṣiṣẹ́ yẹn ó sì pàdé pọ̀pọ̀ mọ́ àwọn àdaràn ọlọ́run wá padà wá mú un tóró kan kò wá rí bẹ́ẹ̀ mọ́ òun làwọn ọmọ ìyá rẹ̀ wọ́n á sọ pé wọ́n wọ́n wọ́n ṣe kú kú tí wọ́n ṣe ẹ wo àwọn èèyàn tó gbẹ̀mí mì ẹ bá lọ sí wọ́n pààyàn wọ́n àtáàkì nìbàdàn wọ́n àtáàkì ní kaduna wọ́n àtáàkì ní kankan lẹ́kọ̀ọ́ gbogbo ọ̀nà nàìjíríà nàìjíríà bẹ́ẹ̀ wọ́n ti blọọkù fún odidi ijọ́ méjì kú tí wọ́n ṣe yẹn ẹ wo àwọn tó ń kú ẹ bá bọ́ sí afárá tó tẹ̀lé ẹ wo àwọn adúrú àwọn tó ń pa àwọn twenty two ogún àti méjì ni wọ́n pa bàbá wa ogún àti méjì ni wọ́n pa ẹ wo orúkọ orúkọ náà ló wà ń bẹ̀ tàfà àbàdé wà wọ́n pa amadu bello wọ́n pa samuel akintola wọ́n pa fẹtọsọ kòtì ẹbọ wọ́n pa even ẹni tó jẹ́ senior assistant fún amadu bello gan wọ́n pa tó jẹ́ eh, senior assistant secretary wọ́n pa fún security wọ́n pa ìyàwó ẹ̀ tó ń jẹ́ hafsat wọ́n pa mrs latifat adémúlẹ̀gún ìyàwó ọ̀kan nínú àwọn sọ́jà wa àwọn ọmọ ọlọ́pàá wa ni o Samuel adémúlẹ̀kún ìyàwó ẹ̀ wọ́n pa á so bẹ́ẹ̀ náà ni dírẹ́bà sàdáúná wọ́n pa àwọn ibo ló ṣe yẹn ẹ wá wo gbogbo àwọn mílítì tó ń pa àtàwọn pólísì tó ń pa brigadier sorry brigadier Samuel adémúlẹ̀kún tó a ní wọ́n pa ìyàwó rẹ̀ sọ́jà ni ẹ wò wọ́n pa ìyàwó ẹ̀ brigadier Zakari mẹ̀mọ̀lẹ́rí wọ́n pa kọ́nẹ̀ ṣọ́lẹ̀yìndé wọ́n pa ẹ wo gbogbo àwọn tó ń pa. ẹwà wá wo ni ziki wa ziki ti o ti fẹsẹ̀ wọn ti fún ní signal o ti lọ ẹ wo ọ̀tẹ̀ ẹ dàpọ̀ ẹ wo ọtẹ nítorí tọ́lọ̀ ẹ wo ọ̀tẹ̀ nígbà tá èyí sì ràn kan náà èyí sì ẹ̀yà kan náà náà ìran ń dá kálukú Yorùbá mọ ti èsì ti ìjọba àti ẹ̀gbọ́n pé wọ́n ti kọ́ńkà àwọn Haúsá àwọn Fúlàní ti gba agbára lọ́wọ́ wọn so Fúlàní ò mọ̀ síjọba lọ lórí wọn forever Yorùbá ó ṣèjọba tiẹ̀ lọ́tọ̀ Ìgbò ó ṣèjọba tiẹ̀ lọ́tọ̀ àwọn ẹ̀yà yòókù ní kálukú ọ̀nà máa lè ṣèjọba tiẹ̀ lọ́tọ̀ kò ní sí wàhálà. ẹ wá wo ohun tó wá ṣẹlẹ̀ nígbà tí wọ́n ṣe kú yẹn tán tí wọ́n padà wá gbé ìjọba fún Àgún Ìròsì Àgún Ìròsì tóun bọ́ síbẹ̀ gbàrà ibẹ̀ ni Isaac Boro ọmọ wọn ní Bayelsa ló bá dìde ló bá declare pé àwọn fẹ́ dá dúró ní on the twenty third of February nineteen sixty six Isaac Boro làwọn ò dá dúró ó láwọn ò fẹ́ bá ìjọba Nàìjíríà wọ́n sì pọ̀ mọ́ ìjọ méjìlá wọ́n fi ja ogun yẹn ta ló wà lórí ìjọba Ìgbò torí gbàtàn ṣe kú yẹn tán gbàrà Ìgbò ló wà lórí ìjọba bó tẹ̀lé pé àwọn Kaduna ń zi oògùn tó ṣe kù kò rí ọkọ̀ opportunity yẹn mọ́ wọ́n ti gbé Ìgbò ló sáwà lórí ìjọba ó kó gbogbo àwọn ọmọ ìyá rẹ̀ ló kó sígbò gbogbo nǹkan wa tá a ní nígbà yẹn gbogbo ẹ̀ náà ni ló ló ló ló gbogbo ẹ̀ ní ọmọ Ìgbò yẹn tó ń pè ní agbo ìrosìn. Isaac Boro tó wọn sọ pé ó lè ẹ̀yìn àwọn ẹ̀yìn àwọn oúnjẹ ó ń sọ fáwọn Ìgbò ẹ̀ ń yí àwọn ẹ̀yìn àwọn oúnjẹ àwọn máa dá dúró lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ bá bọ́ sí fọ́nrán tó tẹ̀lé ibẹ̀ ni ojúkú ni wọ́n pa láti pé ó yá sá àwọn èèyàn jọ bó ṣe kọ́ àwọn àmì ìlọ́nu àwọn tí ó tó gba ẹ̀mí wọn wọ́n lé ní one hundred and fifty soldiers láwọn àwọn tó tó gbámú wọ́n pa àwọn tó ń padà nù wọ́n wá mú Isaac Boro wọ́n gbámú wọ́n bọ́ sí òhòòhùn tó ń fi ìyà jẹ gidi gan lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti dájọ́ fún un láàrin oṣù méjì wọ́n ti dájọ́ fún un pé wọ́n ní kó hàn gé ni ẹ tẹ̀lé another slide ṣùgbọ́n ńgbà tọ́lọ́run wàá gba àdúrà rẹ̀ ní isaac boro tó ń tẹ́ pé tó ń dájọ́ kú fún tó ní kó máa ẹ̀ ni ọlọ́run wá sànú ẹ̀ túrú àwọn wo ni túrú àwọn àgún ìrosì àwọn àgún ìrosì àwọn bá kúkú fẹ̀ kan àwọn náà bá wọn bá mú àgún ìrosì pẹ̀lú kọ́nẹ́lá ojúkàbí kí wọ́n ń pera wọn àwọn wà lórí ìjọba wọ́n ń ṣe tó wù wọ́n wọ́n fìyà jẹ isaac boro àtàwọn ìyá wọn tó náà fẹ́ dá dúró wọ́n ní kò sí tó jọ igbó dádúró rárá kò sí tó jọ pé ẹnìkan kan ò lè dádúró nígbà yẹn ṣùgbọ́n Yakubu Gowa pẹ̀lú àwọn adaràn yòókù tán plan pé ẹ wo àwọn ará Ìgbò yìí ẹ jẹ́ ká wá solution sí wọn o ẹ wo bọ́n ṣe pa àwọn hmm. bàbá wa àwọn náà bá plan àwọn náà bá lọ sí kú padà gbàtà ṣe kú wọn bá kúkú fẹ̀ kan wọ́n mú àgún ìrọsì wọ́n mú balẹ̀ hmm. wọ́n pa gbogbo àwọn tó ń bá pa ẹ dákun ẹ wo ìpìlẹ̀ ẹ dákun jẹ́ tí kálukú bá wà lẹ́yìn lọ́tọ̀ọ̀tọ̀ sẹ́rù eléyìí ó ṣẹlẹ̀ ẹ wo ọ̀tẹ̀ ọ̀tẹ̀ nìyẹn o ẹ wo ọ̀tẹ̀ tí ń ṣẹlẹ̀ láàrin wọn bí Abu Iroṣiṣa ti gba agbára nìyẹn àsọrí Yakubu Gowa Yakubu Gowa ó gba pàwà tú àwọn adarí tó ń sọ̀pọ́tì ẹ̀ kó bá di pé ó bá wà ní gọ́fíńmẹ́ǹtì ó wà ní gọ́fíńmẹ́ǹtì ó ní ẹ lọ tú azigboro lẹ̀ ọmọ Bayelsa ń bá tú sílẹ̀ gbà tó tán tú sílẹ̀ ìgbẹ́tọ̀ kò pẹ́ ní ojúkú mọ́ náà bá announce pé ní àwọn àwọn fẹ́ ya lẹ́ni tó tako azigboro pé ní kò sí ní tó jọ wọ ojúkúrò wá dìde lọ́wọ́ náà sọsọ pé ẹ̀yin ẹ fẹ́ ya ẹ fẹ́ dá dúró ibẹ̀ ni Isaac Bọ́ọ̀lù sọ pé òun rẹ́dí àti fẹ̀mí òun lẹ̀ fún Nàìjíríà òun ó jà òun ó sọ̀pọ̀tì federal government nígbà tó ń ti tú òun sílẹ̀ bó ṣe ja ìjà yẹn nìyẹn torí pé ní òun náà wọ́n padà wá fi àjẹ nù. ok hmm. kí wọ́n á ní kí wọ́n á ní n táwa tó dé ta fi ń sọ pé ní Yorùbá nation yorùbá nation yorùbá nation la fẹ́ bọ́ sí nísìn ẹ ọmọ ìyá wa nínú lóko kẹ wá tẹ́tí nísìn kẹ farabalẹ̀ àwọn tá a fẹ́ sọ yìí tọ́ ẹ pé òótọ́ ni bó ti rọ́ ni ó kù sọ́wọ́ yín yorùbá nation now yorùbá nation now ẹ bọ́ sí slide tó tẹ̀lé ìlú nàìjíríà ìlú nàìjíríà tá à ń sọ yìí bàbá wa ẹ̀yin bàbá wa ẹ bọ́ sí slide tó tẹ̀lé. Uh, problem after the 1999 amalgamation ibẹ̀ la wáyé ṣé ká tún máa lọ síwájú. ẹ ẹ ẹ sọ síwájú ẹ sọ síwájú. Yorùbá nation now. Hmm. tọ kí wọ́n á nìdí táwa fi ń sọ yí pé ní àfẹ́sẹ̀ mọ́ ẹ dákun láti ọgọ́ta ọdún àtọdún kan àtòṣù bíi mélòó kan nísìn tá a ti wà oore òwò la rí ń bẹ̀ nàìjíríà jàgàjàgà ni ìlú nàìjíríà gangan ló wá ń fa ìfàsẹ́yìn ni ò jẹ́ kí ilẹ̀ yorùbá ní ìlọsíwájú kí ni díẹ̀ ọ̀rọ̀ insecurity la fẹ́ sọ ni tàwọn boko haram la fẹ́ sọ ni àbí ti tàwọn adaràn yìí àbí ọ̀rọ̀ àwọn amrọ̀bà poverty ìṣẹ́ lẹ́yìn pé tó máa ń sọ̀rọ̀ ń pẹ́ ẹ̀kọ́ta poverty ìṣẹ́ nàìjíríà ni gbogbo àgbáyé gbogbo owó yìí wọ́n ń kó owó yìí jẹ ni bámu ni wọ́n ń kó owó jẹ ọ wá di pé wọ́n wá ń lo ẹ̀sìn wọ́n ń lo ẹ̀yà láti fi lè dá wàhálà lẹ̀ wọ́n ti mọ̀ pé àìsí ẹ̀yà kan náà wọ́n wá ń lo ẹ̀sìn àtẹlẹ́yàmẹ̀yà àwa fi ń fìyà jẹra wa débi pé ní òòbá lo ọgọ́rùn-ún ọdún nílẹ̀ haúsá òòbá lo ọgọ́rùn-ún ọdún pé sọmọ ìyá wọn wọ́n prefer ẹni tó wá láti Niger ẹni tó wá láti Mali ẹni tó wá láti Chad tó bá sàtijọ́ àdáran ó ti di ìyá wọn torí àdáran ti kọ́ńkà wọn. àwa bá a débi pé gbogbo ohun tá à ń pè ní security pátá ọ̀wọ́n ló wá wà àwọn adarin yìí wọ́n ń pa àwọn èèyàn káàkiri débi pé ní wọ́n ti wá fún wọn lórúkọ tẹ́ lọ wo global terrorism index wọ́n ti count wọn as the most one of the most deadliest, deadliest terrorist group in the world àwọn ẹlẹ́ẹ̀kẹrin lágbàáyé nísìn láwọn adaran <laughs> nípa nípa àyàn ọ̀nà ò dáa kò sómi hospital ò ṣe é lọ àwọn tó sì ń ṣèjọba yìí náà nǹkan méjì náà ni wọ́n ń lò ẹ̀yà ẹlẹ́yàmẹ̀yà yìí àtọ̀rọ̀ ẹ̀sìn òun náà wọ́n ń lò ìlú tí ò sí náà ẹ̀ẹ́dá tẹ̀síwájú ní 1952 sí 1959 kí ló dé tá a fi ní ìlọsíwájú ìlọsíwájú tá a ní ni pé ní a ti sọ pé ní àgún ìrosì bó ṣe gba agbára ó ti lọ change constitution wa ó ti sọ di unitary system gbogbo ohun tá a ní pátápátá ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n gbẹ́sẹ̀ lé tọ́ba sì ń wo ní 1952 sí 1959 ibẹ̀ ni Yorùbá ti ní ìgbéga ìlọsíwájú tó yẹ pé ní gbogbo àwọn ìlú tá à ń dárúkọ nísìn táwọn èèyàn wá ń lọ tán lọ ń sọ ọmọ ọ̀dọ̀ ńbẹ tán lọ ń fa bọ́ńbẹ tán tó tán ṣèṣe àṣẹwó ńbẹ ẹ bá lọ sí mọ ẹ tẹ bá lọ sí eh, ní Oman tẹ́ lọ sí Saudi Arabia tẹ́ lọ sí Kuwait tẹ́ lọ sí Egypt gbogbo àwọn ìlú yẹn wọn ò dúró lẹ́gbẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀ gbogbo àwọn Malaysia gbogbo àwọn Singapore yẹn between 1952 sí 1959 tẹ́ bá rí àwọn oríṣiríṣi yunifásitì la fẹ́ sọ ni twenty three story building Cocoa House la fẹ́ sọ ni first hmm. television station la fẹ́ sọ ni ní the whole of Africa kò síbi tẹ́ ti rí television station wò even ní France. ní France ńkọ́ nǹkan ẹni tó fẹ́ ẹsẹ̀ lọ́fẹ́ sọ ni àìmọ oríṣiríṣi àwọn farm settlement tó wà káàkiri tẹ bá rọ oríṣiríṣi àwọn industrial establishment tó wà káàkiri gbogbo ilẹ̀ yorùbá nígbà yẹn kí ló fà á ó ní pé ní kálukú ló ń control resources yẹ a kàn contribute some certain percentage wọ́n contribute sí center nígbà yẹn ṣùgbọ́n àwọn ibo ló fagi lù ú àbúyìnrọ́sì ló fagi lù ú òun ló fagi lù hmm. òfin yẹn òun ló kó wa sí ní ta wà lónìí ṣe ni pé ibo gangan wà nínú problem ta wà lónìí táwọn ń sọ pé biafra biafra ibo gangan ló kó wa sínú wàhálà tá a wà yìí torí adaran ti sọ pé ní àwọn ò bá wa ṣe bẹ̀ǹgbà tó wá di pé ní agbára ti bọ́ sọ́wọ́ wọn ó bá di pé ní wọ́n bá de ogun ẹja ẹja sún síwájú. ó mà ṣe o. first radio station ilẹ̀ yorùbá lẹ́tì rí ní gbogbo bí kíbi jẹba ẹ̀ níbi tẹ́ gbọ́dọ̀ ti fẹ́ rí rédíò gbọ́ níbo lẹ́ ti fẹ́ rí gbọ́ ẹ̀ bá ṣe ilẹ̀ yorùbá ṣé tó sọ̀rọ̀ ń pa western nigeria samadakọ singapore ń gbà yẹn ni níbo ni singapore wà níbo ni malaysia wà gbogbo àwọn olùtọ́ àwọn ìlú táwọn èèyàn ń sá lọ káàkiri nísìn níbo ló wà bí tí gbogbo àwọn developmental project tó wà nílẹ̀ yorùbá oríṣiríṣi àwọn ilé iṣẹ́ gbogbo ẹ̀ ló wà yóò bó òra màálù lọ́wọ́ anybody fashola stock farm wà tó ti ń sin àwọn màálù káàkiri ẹ̀sùn síwájú. àwa sọ pé ní sixty one years of backwardness underdevelopment poverty ìṣẹ́ ìyà ìkówójẹ wọ́n kàn páàkì owó wọn kó owó jẹ wọ́n fi ìyà jẹ àwọn èèyàn àwọn èèyàn wọn kú marginalization ẹ ẹ já gbọ́ ẹ ẹ náà gbọ́ ẹ gbọ́ ohun tó yọ arákùnrin yẹn ń kọ. bẹ́ẹ̀ni jagajaga ni jaga bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni jagajaga ni. ó ní kó ọmọ ìṣọ̀fà sọ́fà. bẹ́ẹ̀ni bó ṣe ń lọ nìyẹn ẹ̀sìn ni ẹ̀sìn àti ẹlẹ́yàmẹ̀yà ni wọ́n ń lò bí ó ti mọ̀ lọ jagajaga náà ni. wọ́n yéé pa èèyàn ìpakúpa náà ń pa àwọn èèyàn ìpakúpa bí à ń pa bí bí pé bí pé bí kékeré sẹ̀mí wọ́n ń gbẹ ẹ̀mí ẹ̀mí tẹ̀ lè dá. gbósà gbósà ẹ̀ẹ́dá tó sún síwájú. ẹ wá wo àwọn àwọn táwọn pè ní jàgàjàgà. ẹ jàgàjàgà nìyẹn. ẹ̀rí ẹ̀rí. ẹ̀rí ẹ̀rí pé jàgàjàgà ni. ẹ bàbá wa. ẹ wo àwọn èyí wọ ọ̀la wa. orin táwọn ọmọ yìí ń wa orin tí mò ń gbọ́ lẹ́nu wọn orin wọn nàìjíríà ṣé téèyàn bá wá ń kọrin orin orin lẹ́nu báyé olúwẹ̀ ó ṣe orin yìí ọmọ tí wọn pa lẹ́kì gèètì nǹkan tó pa pa pakúpa. ẹ tí ẹ tún síwájú ẹ tún wò mí ẹ tún tẹ̀síwájú ẹ wọlé ìwé ẹ wọlé ìwé. ayé o Olódùmarè o ògùn ọjọ́ ọ̀la bàbá wa yábí yìí. tọ́. ẹ̀yin abiyamọ ilé ìwé lẹ́ ń wò yẹn ẹ rí. ẹ má jẹ́ kí fọ́nrán yìí ó gbé sílé yín ẹ jẹ́ kí gbogbo ènìyàn ó gbé léyìí ẹ wọjọ́ làwọn ọmọ kábíyèsí wò rẹ̀. àní ibẹ̀ làwọn olóṣèlú ó ti tún fọ́ táwọn nìkan wá dìbò fáwọn àníwọ̀ tó bá bọ́ ọ̀tà tó bá ń dìbò fún wọn tó lọ ń dìbò fún àwọn tó ń bá ń dìbò fún wọn. ẹ̀yin kọ́ yìí ẹ káàbọ̀ sí orílẹ̀-èdè Switzerland mo tún kì í káàbọ̀ sírílẹ̀-èdè Singapore ẹ tún wá káàbọ̀ sí orílẹ̀-èdè China ẹ wá káàbọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè tó jẹ́ pé wọn bí ẹ̀dá kó gbé mọ́tò jáde láàárọ̀ kó má fọ̀ ọ́ padà kó tún tó gbé e jáde lọ́sàn-án orílẹ̀-èdè tó jẹ́ pé kìkẹ́ ni. ẹ abẹ́rẹ́ rí sẹ́ni pé jàgàjàgà ni lẹ́yìn ọgọ́ta ọdún àtọ̀kan sixty one years. a tẹ̀síwájú ẹ wo nǹkan abẹ́ ẹ rí nítorí wọ́n nàìjíríà ẹ wo bí tí àwọn ọmọ èèyàn ń gbé ẹ wò ẹ dákun torí tọ́lọ́run lẹ́yìn ọgọ́ta ọdún àtọ̀kan ó nu jàgàjàgà.

tó n tá n pè ń jàgàjàgà náà nù. bàbá ẹyẹ ìpínlẹ̀. síbí ni wípé a sì gbàgbọ́ nínú wọ́n nàìjíríà tí n bá gbọ́ yé bàbá wa yábì yìí. Ah, ibi táwọn èèyàn fẹ́ kú sí nìyẹn wọ́n bí tó fẹ́ kú sínú. èmi gẹ́gẹ́ bí ẹnìkan ògúnròǹbí. Ah. Hmm. èmi ò ní dúró sí jàgàjàgà ń tèmi o ẹ jẹ́ àtẹ̀síwájú. tọ́ tọ́ ẹ wo ẹ wo ẹ wo bìkan ẹ wo bí ìtọ́rọ náà. ìjọba Ògùn state ẹ jọ̀ọ́ ẹ gbà wá o ọ̀rọ̀ a nílò ìrànlọ́wọ́ yín orí òkè náà yẹn ti pọ̀ ju ẹjọ́ a fi ọlọ́run bẹ̀ yín a mọ̀ wípé ẹ ó ń bẹ̀bẹ̀ ní pé kí wọ́n ràn wọ́n lọ́wọ́ ó mà ṣe o ẹ jẹ́ àtẹ̀síwájú. lẹ́yìn ọgọ́ta ọdún àtọdún kan sixty one years ẹ̀já tẹ̀síwájú ìrànlọ́wọ́ kọ̀ ìwọ tó bá tún wọ̀ bọ́ ọ̀ta kó tún máa dìbò fún wọn. Oh, àbẹ́ ìráyé tẹ̀sí ẹ̀tún yẹ fún àwọn ilé. Wow. Sorry. You didn't do before. Ẹ wo bí tí ọmọ èèyàn ń gbé ẹ dákun ọgọ́ta ọdún sixty one years àtọ́dún kan. Ah. ah. This Before, before abi. Ibẹ̀ náà ló ti ń bímọ ibi tó ń bímọ sí nìyẹn o. Ẹ wò pé kí ayé yóò dá yóò dá ẹ tún ẹ tún lọ dìbò fún wọn wọ́n máa tàn yín. Kí ló fà tó fi rúru báyìí ṣe wọ́n rí i ṣe torí pé wọ́n rí i pé ní ẹ̀yà wa ò papọ̀. ọmọ mọ́ mi ní. so how old are you. sọ ẹ tún ẹ tún wọlé. ẹ jọ ah. Uh, sit down now sit down. ah abẹ́rẹ́ ẹ wo ẹ bẹ́ẹ̀ ẹ wo gbèsè ayé tọmọ Yorùbá gbé. you know that. ìgbésí ayé rádaràda. I know that this thing happen now you can always remember pé ah nígbà kan ìmọ̀ àti mọ̀ sí mi tàṣẹ máa ń sùn lélẹ̀ you know so what do you want to be in, in life. engineer. It's possible. You want to travel out? Where do you want to love? Where do you love to go to? Eh? London. It's possible, okay? Ah, it's possible. ọmọ yóò mọ̀ ní tó fẹ́ lọ London London tó bá yé Yorùbá jẹ́. Uh, from now I will continue to pay your school fees. ara brain wash nìyẹn o. okay pẹ̀lẹ́. ẹ̀jẹ̀ so. Darren, are you there? Me, I'm good.